tóbìnrin bá fẹ́ sùn á béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ tó bá dìde pò ń fẹ́ ṣe tàájù ìyàmúlẹ́yìn ṣe oníbùkátà sí ṣíkakọ́ ṣeré náà tọ́kọ̀ ọ̀bá ní bùkátà ni wọ́n tẹ̀ tó ṣe kí ni ni wọ́n tẹ̀ tó gbé ládìde kìí ṣe pé kọ́ wá sọ wípé èmi fẹ́ rí bẹ ọba mi náà o kò sí ọba rẹ tó bẹ̀ tó ilé kọ́kọ́ ọmọ jàǹpá lórí bẹ́ẹ̀dì kó sọ pé òun ń dìde òun kìkì amúlẹ̀ ọ̀run ẹ̀fẹ̀ nígbà ǹtọ́ pàtàkì ẹ̀sìn wo fi eléyìí pamọ́ ọ láàrin lọ́kọláya torí kó sáfẹ́rí kí náà ń ṣẹlẹ̀ all our replaced by tension kìí ṣe tension nìkan high tension little thing báyìí wọ́n ti kára mọ́ra ṣẹ́mọ̀ ibi tí ìfẹ́ bá wà tí ká ń fún ìpẹ̀lú ara ní bá wà tí gbogbo orú nǹkan báyìí bá wà tó a juwọ́lẹ̀ fúnra ẹni kò sí ní táà nílé ti bára wa ṣeré kò ní táà sí ní fi lọ́ra wa ok má sẹ́nu òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́nà ń dìde lóòrùn Jibril alayhi salam wa bá wípé dìde ìrẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́nà lè tọrọ àforíjìn fún àwọn ará àbákẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́nà mọ̀ ẹ̀fẹ́ kí àwa Aisha kó mọ̀ ó dẹ̀ rọra dìde àṣeyàwá ẹmọ obìnrin ó ń ṣòjìṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́nà pé tún lọ bọ́yá ó tún fẹ́ lọ bá àwọn orogún òun ni òun náà wá gẹ́gùn òun náà wá ń ṣọ lọ́wọ́ kó bàtà lẹ̀ ó ṣe gbogbo ẹ̀ nígbà tó kó bàtà bó ṣe dìde òun náà bá dìde lòun bá ń tẹ̀lé lọ ìgbà tó dé bàkì òun náà rí ọṣàdúrà fáwọn ará bàkì ó ṣe gbogbo ohun tó ṣe tán wọ́n á ń bọ̀ ó rí kìíní òun dúdú níwájú òun ewu lélẹ́yìí tó ṣiṣẹ́ lábá tẹ̀sẹ̀ márì kí ní ọ̀nà tẹ̀sẹ̀ márì níwájú bó ṣiṣẹ́ lábá ara tẹ̀sílò kí ní ọ̀nà tẹ̀sílò yàrá àìṣà ní gbọ̀ wọn adélẹ́kù kan kóhun ó lè bà dé inú orí ibùsùn kún wá sáré gbóhùn wá dénú lé ló wá ní túpẹ́túpẹ́ sẹ́mà ǹdẹ́ yóò pèlìkẹ́ àfọ́tẹ́lẹ̀ ọwá challenge yàrá àìṣà ọwá jẹ́wọ́ báyìí báyìí báyìí báyìí mo rí àtẹ́wọ̀n ní kí ní dúdú tí mo rí níwájú mi tí ń tà lọ wájú ó ní bẹ́ẹ̀ ṣẹlára tó láwọn ayé ìtì ẹ̀ láyà ó ní á ó ti gbá mi láyà ga ó dùn mí òṣìṣẹ́ náà tó láwọn aṣọ fún mi ìfẹ́ jí ọ Jibril alayhi salam lọ́wọ́ á jí mi lónìí kí n lọ tọrọ àforíjì fún àwọn ará bàkẹ́yì ni mo fi dìde lọ ìgbà yẹn ni ìyàwó abúlé rè pé tá a bá lọ bá wọn báwọn tàbá lọ tẹ kí ni ká ṣe ìṣẹ́ lọ́sọ̀lá àṣọ́lá àwọn aṣọ yìí pé ọ̀ṣọ́ yìí pé assalamu alaikum ala diyar min al-mu'minin wal muslimin nasallallahu lakum al inna bikum insha Allah lalahiqun kíkẹ́ ọlọ́run ọba àti ọ̀dà rẹ̀ kọ́ máa báyìí tẹ̀ẹ̀tì ṣáájú wa nínú àwọn olùgbàgbọ́ òdodo àti àwọn mùsùlùmí wá sí ilé gbẹ̀yìn à ń tọrọ fún yín látọ̀dọ̀ ọba adẹ́dà wípé kó fún yín ní àlàáfíà ẹ̀yin ní wípé kọ́ má fi ìyà jẹ yín a mọ̀ pé dájúdájú pẹ̀lú ògbó ọlọ́run ọba àwa náà ń bọ̀ wá bá ní àdúrà tí wọ́n fẹ́ ká sọ̀rọ̀ àwa lọ tẹ́ kúlúwà láhùn mẹ́ta mẹ́ta kò sí mbẹ̀ èso súnmọ̀ àdádálẹ̀ alọ́tẹ́ ẹjá sáyátù kò sí ìfún kò sí mbẹ̀ tó jíṣẹ́ lọ́sàn-án sọ́làmù gbogbo ń tá a bá láǹkẹ́ kí là ń fẹ́ fún wọn àsíà àfẹ́kọ́ ọba adẹ́dà kó sàmójútó wọn ní ti dáadáa tó fà mí. òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ń sọ fún àwọn àìṣẹ́ àròjá àlàálà mo mọ̀gbà tó ń bá ń bínú mo dẹ̀ mọ̀gbà tínú rẹ̀ bá ń dùn ó ní ọ̀wájá gbọ́ sọlá àlọ́sọ̀lá òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ìtọ́ máa ń bínú ọ́sọ̀ yìí pé mo fi ọba tó rán Ibrahim mo fi níṣẹ́ mo fi búra ṣùgbọ́n tínú rẹ̀ bá ń dùn ó sọ pé ọba tó rán mọ̀mọ́ mo fi búra ó ní bẹ́ẹ̀ ni ó ní òdodo ó ní ọba kan náà tó rán yín mọ́tà sọ kọjá àlà òjíṣẹ́ náà níbẹ̀ kí ni àfẹ́ ká ń bó inú eléyìí kódù ní ó jowú kí wọ́n má jowú kí wọ́n má sọ̀sọ̀kúsọ lẹ́nu tà náà fẹ́ fi jọ àwọn tí wọ́n lọ́lá jù nínú ẹ̀dá là ń sọ̀rọ̀ wọn yìí. lòjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àtúnlẹ̀ ti sọ pé kó lè kọ́tìmì ń dídá yìí látara ẹ̀fọ́n hà tó gun láti dá wọn. èyí tó gun nínú ẹ̀fọ́n hà kí ló pè é ó ní èyí tó wà lókè rẹ̀ ewó lókè wọn ẹnu ìwòsí ìròrí ìgbọ́rọ̀sí ẹ̀ẹ́n ńgbàtẹ́ sọ bá yẹn sétorí pé ọ̀dẹ̀gbẹ̀rú rẹ̀ òṣìṣẹ́ náà látọ́ náà ní àbáṣe ìtaní rẹ̀ ti dé sí ọ oníṣọ́ láti ìtaní tani bá sọ bá ní ṣé mi lọ ń sọ bá ń sí èyí wé sọ̀rọ̀ lù láti bá tún sọ tẹwa wù bí aṣáájú ẹ̀dá sallallahu alaihi wa sallam bó ṣe hàn lù rẹ̀ òjíṣẹ́ lọ́dọ̀ àbá ni bẹ́ẹ̀ ni èmi náà ní kinní but ọba adẹ́dà ó ti bá ń rọ̀ ọ́ kìí tì mí ní tìkùtì tí màá wá fi tẹ̀lọ́n. ọkùnrin ah, ọ̀rọ̀ ló fi jẹ́ pé tóbìnrin bá gbé wá ní gbígbóná sọmọ tí wọ́n ó fi ṣogun rẹ̀ ice block ṣé yóò gbóná bí ti tẹ́lẹ̀mọ̀ rárá yóò tutù lọ́mọ yẹn sọ pé ah bàbá torí tí wọ́n náà mọ̀ ń fi mọ̀ ń mọ̀ wọ́n ń mọ́ wá dín ní òkè rẹ̀ nù ọ́dẹ̀ lọ yá ń bọ̀ yá èmi náà omi agbára àwọn òfẹ́ títorí tí mo ṣe sáré ká mọ́ wá ó ní kí ni ara lé òun tó ní à ẹ̀bí ń fojú kó àwọn kan níta ilẹ̀ ń rò ní fi jẹ́ pé ara yín ò dìde sáwà mọ́ obìnrin àfikọ́ ọsọ obìnrin tó ọba ká mọ́ mi lọ́wọ́ rẹ̀ sóbìnrin bóyá àwọn tẹ́ ẹ̀ ń bí ń ní ẹ̀yìn rà obìnrin náà ní máa rí òjíṣẹ́ náà sálà náà rí ń ó rí wọ́n dẹ̀ wá súnmọ́ sílé rẹ̀ mo wá súnmọ́ wọn nísìn kò mú bó ṣe yẹ kó mu agbára torí pé mò ń sáré ní kánà ó ti rẹ̀ mí tó bá yẹ pé ọdẹ mi lẹ́kẹ̀ẹ́ ó jẹ́ ń sùn díẹ̀ náà ni bóyá ọba bá mi lójú bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ pẹ̀lú aláàrẹ ni máwùlẹ̀ mẹ́dìstọ́bà kọ́ ọmọ bọ́tún tí ó tọ́ sínú lórí obìnrin kò sí tí wọ́n mú gbogbo ilé wa lè fẹ́nu sọ kí ọmọ àjẹ́ ó dé lẹ́bù á pé wọ́n náà ó di àwọn tọ́ bá ti wọ́n ńlá fún bó ti jẹ́ pé táwọn náà bá di àwa orí burúkú ni ó fẹ́ pé òjú láwọ̀ tẹ̀síìdì wọ́n náà fẹ́ dìbí tí wọ́n náà aburú ńlá ni rárá wọ́n jẹ́ súnà tiẹ̀ mánájà tó máa ti ń gbé bọ̀ ọ́ ara fàwálẹ̀ pé wọ́n ni mánájà má jẹ́ sí àárín ọ̀gbọ́n mọ́ ọ lọ́wọ́ tó o ti lọ́wọ́ náà fẹ́ ṣe bí tiẹ̀ tẹ́rin ọgbọ̀n mọ́ ọ lọ tí bá ti bọ́ mọ́ ọ lọ kí ni ọ̀dà ọwọ́ ọ̀gbẹ́ni ìgbẹ́hùn ni pé ẹ ti ṣe ẹ̀yìn ètí ẹran èèyàn lọ́wọ́ àti kẹ́ mọ́ sùn kálẹ̀ bọ̀nàkùn ọ̀dà àsùn balẹ̀kùn tí lẹ́fẹ́ káṣe bàtẹ́ ti fẹ́ sọ àdọ́mọ̀ ọ̀dọ̀ ní ìsìn kí lẹ́fẹ́ káṣe ẹ̀ẹ́kẹ́ bá pọ́n mi tó mi nìkan sọ́lá ọkùn kí ni big deal mo ní ọ̀gá lẹ́kùn tó wà ó ju ti mínísítà nàìjíríà lọ. pẹ̀lú gbogbo iṣẹ́ tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ ńgbà mi chẹ́kìlì alọ́wọ́ masjid báyìí alọ́wọ́ àwọn dáríyà báyìí wọ́n ní iṣu báyìí oríṣiríṣi báyìí nígbẹ́ báyìí bọ́yá lóòrù láwọ̀lé wọ́n ní tẹ̀jáde láàárọ̀ ẹ̀ràn yẹn sí ààrùn omi tẹ́sí tọmọtọ́gà lọ́sẹ̀ wọ́n bá gbé bọ́kẹ́tì ó gbé méjì tí ká bá ń gbé ní orí ara má bá ń gbé sórí tá a gbé tí mo bá gbé méjì báyìí ní ìfi balance lọ apá kan òfin ní ìfi síbì kan yóò àmà gbé bọ̀ wálé ìyẹn ò ní fẹ́ sí lẹ́yìn ẹ̀ torí ọ̀rọ̀ ministry of internal affairs lélẹ̀ kìí sì èsì affairs tèmi ní àtẹ̀mánì inú bí gidi ṣóbìn gbogbo ìgbà tó ń bá ti ń ṣe lé kìí ṣe pé láti fi please rẹ̀ bọ̀ láti fi please ọba rẹ̀ dà tóun bá ń ti ń ṣe anything nínú relationship láti fi please the ọba adẹ́dà kò tí tó ní lè ṣe torí pé kí ni ìyọnú ta lọ fẹ́ Allah bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe wà fóbìnrin náà gbogbo ń tí ọ̀n bá ń ṣe kó jẹ́ pé láti fi please ọba adẹ́dà ni Umar ibn Khattab radiyallahu anhu ọwọ́ abójíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá oní ní à mo ti ṣe tí ọ̀tọ̀ òjíṣẹ́ ńlá ní kí ló ní à ní ìgbójú ọ̀nà wọlé ẹ̀yìn ni mo bà wọlé ni pé àtẹ̀yìn ni mo ti ìyàwó mi torí ọ̀rọ̀ wa ọ̀rọ̀ tìjú kọ́ lélẹ̀ tó ọ̀rọ̀ bá tìjú yẹ kó o mà tó o dẹ̀ lè kó sínú àjàgà rẹ̀ yóò fò ẹrù ṣùgbọ́n tó ọba adẹ́dọ̀ ọba tí wọ́n dẹ̀ tún wá ọ̀tọ̀ lórí ni tí wọ́n ibi tí wọ́n bá ń tí ń sọ tó bá fẹ́ rújú kí náà tẹ̀lẹ̀ wáyé ọ̀sọ̀ kalẹ̀ láti sánmà tẹ́lẹ̀ ti dẹ́ṣẹ̀ báyìí ọba ní ìlàlọ́ sọ wáyé kalẹ̀ nìsá okùn harfúlẹ̀kùn fàtù harfẹ́kùn ànáṣítún ọkọ̀ dímọ̀ rẹ̀ àǹfọ́sùkùn àwọn ìyàwó yìí ọgbà yín ni wọ́n oko yín ni wọ́n ẹ wọnú ọgbà yín bọ́ bá ṣe wòye lọ́nà tẹ́ ẹ bá ti fẹ́ gbọ̀dùkọ́ jẹ́nu ọgbà lẹ́wọ̀ ẹ ti dáadáa síwájú òjíṣẹ́ lásìlàsílà wa ń ṣàlàyé pé kò sí bó o sí wọlé tọ́lọ̀ ń bínú sí. Si but kó jẹ́ ojú ọ̀nà tí ọba adẹ́ẹ̀dá sọ ẹ̀yìn òní wípé kọjá abẹ kọ́ má jẹ léyà ni kọ́dẹ̀ má jọ́nà ni kò sí bó o ṣe wọ̀ tọba adẹ́ẹ̀dá ò lọ́wọ́ sí tó wọlé ká challenge wa ẹ̀sùn wo ni wọ́n nírú àkọọ́lẹ̀ báyìí nínú ìṣesí wọn. Islam tó fi túkùn sí pé ọ̀rọ̀ ọba adẹ́dà tó sọ pé máa fọ̀rọ̀ tún sí kìtà mi ń ṣe é nǹkan kan bó ṣe lè kó kéré tó àṣẹ àìdìkítà nínú tíra ìláìsàlàyé rẹ̀ torí wípé ètà bá mú wá ní mushmet tàbá ọ̀rà mú wá ní sísùjọ ta ni ó tu òjíṣẹ́ lọ́sọ̀lọ́sọ̀lọ́ bàbá adẹ́dà fi sọ pé ìnú bẹ́ẹ̀ jìnà lẹ́kùn ma nùzìlà àrè aṣọ kùránì kalẹ̀ àwọn ṣe òjíṣẹ́ lọ́dọ̀ àtúnlá lẹ́yìn tí ó máa tú tẹ́lẹ̀ ọba àwọn ọ̀rẹ́ kan wọ́n máa yàtúkẹ́ mi mẹ́sẹ̀lẹ̀ wọn ò ní mú iṣu kan wá láti béèrè lọ́wọ́ àyàfi pé èyí tó dáa jù nínú àlàyé a ti ṣe kalẹ̀ ẹ̀bẹ̀ fún ẹ kóbìnrin ó jowú àdámọ́ ni that is protect kọkùnrin ó jowú ọ̀ràn àyàn náà ni ó fi jẹ́ pé tán o gbọ́dọ̀ máa káyàwó rẹ mọ́ àwọn nǹkan tí ò dá kí ń fa ọ̀gọ̀rọ̀ wàhálà tó ti dé nìsí èyí tó burú jù ń bẹ̀ òun náà ni tẹ̀síbí ilẹ̀ ìrìnà ìmá sí tí èṣe ìṣe sí tiwa tàǹpín jọ àwọn tí ìṣara wa. látara wípé à ń jọ ń rìn à ń jọ ń gbé à ń jọ ń darapọ̀ tá wá dúró lójú ọ̀nà tiwa láti fi yangàn pẹ̀lú ẹ̀ la sọ wípé nǹkan mẹ́wàá lọ́kọláya gbọ́dọ̀ mójútó nínú ilé kí ni àkọ́kọ́ ọ̀kẹ́dẹ̀ tẹ̀tọ̀ ṣe ìrò ìmáì tàfíìdì wọn gbọ́dọ̀ dúró dáadáa ọba adédáwà ọ̀kan ṣoṣo ni ó lé kí ọlá lórí àlàárọ̀ ṣe rẹ̀ ó máa ń dá àwọn ọgbọ́n táǹsì orí táǹsì gbọ́dọ̀ afẹ́fẹ́ pamọ́sí gbogbo àwọn àpèjúwe rẹ̀ ló pé ọba agbọ́rọ̀ ni ọba tó ń rìnà ni ọba tó ní kápá lórí ẹ̀dá ni ọba tí ìmúni kó bọ́ọ̀lù ọba adánimú ni tí ọba adánimú owó rẹ̀ yẹn ní fún wọ́n tan ac sí lórí lọ́dẹ̀ máa làágùn owó rẹ̀ rẹ̀ yẹn òtútù ó ní ìsìn òun máa làágùn bámbámbámbá bọ́bá adẹ́dà sí ma ń dá oríkàlùkù múrùn ọ̀rọ̀ lè wà lọ́dẹ̀ sí torí pé kí ni ó ti níbi kan ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ní nínú ọkà tí ọ bá túbá rẹ̀ kò sẹ́ni tí ó mú mi ọba adẹ́dà sọ ìyá kò sẹ́ni tí ó mú tí ò ní tí ò ní ní kápá lórí tọrọ wọlé ní búlá lára wa kò sẹ́ni tí ò lè yọ kò síbi tí ò ti lè yọ jẹ́ pé gbogbo pàápàá jùlọ ọ̀rọ̀ àkídà ọgbọ́dọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ rẹ̀ ó fi kọ́ ìyàwó rẹ̀ ó fi kọ́ ọmọ iman ó gbàgbọ́ kí ló rí gbàgbọ́ kí ni àtàkọ́ bóò lọ́gbọ́ practically la gbọ́dọ̀ demonstrate rẹ̀ ah nǹkan sẹlẹ̀ sí ah mo tó ń ti ń kanlẹ̀kùn mo ti mọ̀ pé aburú ti dé nù orí burúkú nù kì í sọba adẹ́dà mọ́. tí n tí ọ nǹkan bá ti ṣẹlẹ̀ sí ọ tọ́ ọ bá ti gbé e kúrò lọ́dọ̀ ọba adẹ́dà síbòmí ó ti ṣe ṣírùkù ó lè jẹ́ tọkàn ó lè jẹ́ ti ṣe sí ó lè jẹ́ tọ̀rọ̀ sísọ gbogbo eléyìí mùsùlùmí ọ̀ṣọ́ nínú ilé jẹ́ pé èyí tó máa ń pọ̀ jù nínú zikiru òjíṣẹ́ lọ́sà àṣọ́làm nínú ilé ní pé Allahumma inni as'aluka ridha bil qadar ìwọ́lọ́wọ́ ọba mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ jẹ́ máa yọnu sí ń tọ́ ọba ṣe ní kádàrá fún mi. Anas bin Malik radiyallahu anhu ó ní nǹkan kan ò ní bàjẹ́ lọ́wọ́ òun láyé kó jíṣẹ́ lọ́sà àṣọ́làm wá torí rẹ̀ máa bú òun. Ntí ọ̀sán ni pé qadara Allahu ma sha'a fa'ala ìtọ́lọ́mọ̀ bá bá kádà rẹ ìtọ́ bá dẹ̀ tẹ̀ ní máa ṣẹ́ ajílẹ̀ ìrìn ilẹ̀ yìí amana òdodo àmánà àfìlọ́lẹ̀ ní ilé ta ló ṣe mo ṣe ṣàlàyé fún un ojú ọkọ̀ yìí àṣọ́lá irun kò fi hàn ilẹ̀ inú ilé àwọn àsìkò rẹ̀ ó pàtàkì ẹ mọ̀nítọ̀ rẹ̀ àwọn tí è ṣọ́ra ẹ̀yẹn nú rẹ̀ ọmọ mójútó ọmọ máa rí tí bàbá bá ti fẹ́ jáde ní ọ̀nà fúláwà tó bá ti ń wọlé náà fúláwà yẹn kọ́kọ́ mú wa torí pé kíni اذا خرجت من منزلك فصلي ركعتين تمنع عليك مخرج الصوء واذا دخلت منزل في منزلك فصلي ركعتين تمنع عليك مخرج الصوء مدخل الصوء ومخرج الصوء صوتك في جاده نديره من اطلع على جوا بوابوتي ما سلسيا لا تيه بجاده تام ọba adẹ́dà yóò fi yóò fi kó ọyọ nínú rẹ̀ kò ní jẹ́ ọ̀sẹ̀lẹ̀ tí ó bẹ́ẹ̀ àtàtí pé káà sọ pé wá máa wo bóyá tẹ̀yí dí lọ fẹ́ jáde ní bóyá nàì tí bóyá mú tẹ́jì sùn àwọn wọ́n ti ní chaati báyìí lóríṣiríṣi mùsùlùmí ò ní ìlọ ọ̀fẹ́ jáde múnáfíà arákà níjọ́ gbogbo aburú tí máa so máa ìjáde ọlọ́run bá ti bọ́ fífọ́ tẹ́rí tí bá ṣẹlẹ̀ kádàrà ní kódà bọ́ bá wà ní ọ. bọ̀ nínú ilé bó ṣe délé báyìí múná fúlà ara ká ní jùlọ. kọ́kọ́ pòlíìsì ìyàwó rẹ̀ lórí ilẹ̀ kí náà ọkọ̀ á ah, àfà ẹ̀ tí múná fúlà wà. ọba adẹ́dà kò ní lórí wọn pàtàkì jù nínú ààbò àmì ààbò kò ní jí pé nǹkan tí ò kankan wọ́n wá dìde kankan kankan síra wọ́n àwọn ẹgbẹ́ kí ló nínú omi ti ń bẹ lórí náà bí kí yí lórí ni ó bàbàbà lọ omi ilé ọkọ rẹ lórí ní à kí ni màá mọ́ yá gbéná flag gbé kí lọ́wọ́ ṣẹlẹ̀ ó ní à pàtó ìyànná flag àtàwọn lọ́wọ́ ní mọ́kà sàánú yín mo ní à ìgbà sàánú ẹni lóòótọ́ tí ọba sàánú rẹ̀ báyà nù sùjádà yẹn lọ́ba lọ kìá mọ̀ wọ́n bá doyún omi tó ń wó lórí iná ó bá dàbú ọ lórí ṣùgbọ́n tí ìdánilẹ́kọ́ bá ń lọ nù lórí ìgbàgbọ́ lórí wáṣíwáṣà lórí bá ṣètánì ṣe máa tìyàn kò sẹ́ni tí ò lè tì àwọn sàbí òjíṣẹ́ náà sọ̀rọ̀ máa rẹ̀ wá rí ọ̀sán rẹ̀ ọ̀sán lẹ̀ mọ́ ní àwọn ọlọ́pọ̀ òjíṣẹ́ náà lára ọ̀sán yá Rasulullah ní máa ń sàwọn bákan àwọn ọmọ ọgbọ èrò kéwò nígbà míì yóò ti àwọn débi pé ẹ nígbà tẹ lọ́lọ́run ló dá ilé tó dá ilé tó dá ilé tani wá dọ̀hún náà bẹ́ẹ̀ ni wọ́n láwọn yóò máa gbé àwọn báwọn òjíṣẹ́ náà sáà sáà ní tó bá ti dé bẹ̀rẹ̀ kẹsàn pé Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. gbogbo ẹ̀ ló ti fún alóògùn rẹ̀ ẹni kí ni solution kí ni ó gẹ́ẹ̀nì látara bẹ́ẹ̀ sílímù ìfọ̀kànbalẹ̀ ò ní rí wàhálà ṣùgbọ́n tó o bá ti ṣe àyàkókò nẹ̀kí tó ọkọ̀ yìí sí kí ni ó ṣẹlẹ̀ sí ọ màá iṣẹ́ tọ̀gbọ́nkà ilé ayé ó fún tí ò tọ́rọ̀ ló máa mú kókókó ẹ má ṣe tààrí tọ́lọ́run ni ó mú jù nígbà àyà ọba adẹ́dà sọ báyìí ìwọ tó jẹ́ bá ní ilé gan tó ọba ti lọ́ba adẹ́dà sọ báyìí wọ́n mọ̀ pé òòó òìdí òjíṣẹ́ àwọn aṣàlàyé kí ni máa jẹ́ kélé ìhun ilẹ̀ lọ́kẹ́yà kìláàtì Qur'an ìmọ̀ka Qur'an kìí ṣe pé kákan sọ pé káwọn máa wá lọ ilé kí ó nìkan kí lẹ́ẹ̀ka kí ni túmọ̀ rẹ̀ kí làlàyé rẹ̀ kó lè lápá kó lápá lára kó lápá lára àwọn náà ṣó orí nǹkan báyìí ẹ̀ka wọn tó túmọ̀ sí ni bó ṣe torí ìwọ tí ọ̀rọ̀ wọn lọ ilé kéwú tí ẹni ó pọ̀ jù ń bẹ ìwọ ní supervisor tẹ́ bá ti ń lọ ọmọ mọ́nítọ̀ tí wọ́n ń kà ibi tí wọ́n bá ti dé àlàyé lórí rẹ̀ ọmọ mọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà àti ilé rẹ̀ tí ẹ ti jáde ìwọ ló lè máa ọmọ reduce rẹ̀ sí lẹ́bù tí wọ́n fi gbọ́yé máa underestimate àwọn ọmọ yìí àwọn nǹkan ní ìbẹ tí ó ti wọ̀ wọ́n lórí tí wọ́n mọ̀ torí pé ńgbà wọn jáde lọ́ta oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti rí ọmọ dájú tí virus bá fẹ́ wọlé láti ta eléyìí ló fi mọ́ sísà rẹ̀ kó lè tó lè ṣẹlẹ̀ wọ́n farabalẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ mọ́sàn máa máa rárá, yé kí wọ́n sọ tẹnu wọn wọ́n wà máa dọ̀tí ẹ̀ wọ́n máa síta rẹ̀ wọ́n máa straighten rẹ̀ yẹn lòbí ẹni tí ó súnmọ́ eléyìí jù ó nìyá lóbi jẹ́ pé ìyá gbọ́dọ̀ jẹ́ ánímọ̀ ó jẹ́ tó lágbòóyé tọ́mọ tí ń ṣe lọ́ba adẹ́dà ló fi sọ pé ẹlẹ́sìn ní ká kọ́lẹ́sìn torí kí kí lọ́sán ó ní kó àǹtútọ́kùn wà àríkùn náà ẹ wá ìṣọ́ tó nípọn kórí ara yín àtàwọn ará ilé yín kúrò nínú iná ara yín ná àwọn ará ilé yín mo lára ilé ti bẹ̀rẹ̀ ìyàwó àwọn ọmọ á mójútó wọn ẹbí ara alá wọn mọ bí tá a dúró sí pẹ̀lú aláyé wọn lè má lè ṣe òògùn tí wọn respect wa lórí ẹ̀. kíka Kùránì nìkan ìpele ni stẹ́ẹ̀pù ni nínú stẹ́ẹ̀pù ẹ̀tọ́ tí Kùránì nílé wa lórí akáyẹjú ẹ̀hẹ́n kí ló sọ ẹ̀hẹ́n kí lálàyé rẹ̀ òfin wo ló jáde ń bẹ̀ bó la ṣe lò ó ah, Kùránì ni agbọ́dọ̀ máa jágbe bọ́dù bàbá ẹ̀yìn jágbe náà sọ́ọ̀bù kó ti ká ọmú nù astagfirullah fi èyí jágbe mọ́ kò sí bó ti fẹ́ bọ́ yọmọ yìí pé tí bàbá òun bá ṣe ń tọ́ yí apá títú kòránì sí yóò sì kéyìn yóò wà sẹ́yìn brothers ṣe é sì fà òun wá ń kọ́ tó ń jọmọdé má rò pé wọn ò ní sẹ́yìn tí wọ́n ní sẹ́yìn ṣòrí submission tó o bá ṣe báyìí tó o jẹ́ ní ire tó tún àárín rẹ àti ọba adẹ́dà ti lọ́ba adẹ́dà ó fi rọ̀ yókù fún wọn náà kò kéde ní màtí ẹ̀dà ó ní ilé òjíṣẹ́ lọ́sọ̀ àti sọ́nà kìlọ́sọ̀ ó ní lọ́wọ́ kúńtà fọ́dọ̀ gọlíbẹ̀ kọlù lọ́nfọ́dọ̀ mẹ́rin àwọ̀dẹ̀ tó ọba mú ilé kókókó fún wọn wọ́n tùkà mọ́ lọ́wọ́ àwọn ọmọ wa ilé wa bòjí wa ni wọ́n bá a bá ti ṣe ilé dáadáa tọ́ba adẹ́dà sí lọ́ba adẹ́dà ó fi yóò rọ̀ wá yóò rọ̀ wọ́n fún wa sí làwọn sọ́lá tó bá ti rí pé láàrin kankan fẹ́ rí bákan nínú nínú fámílì àwọn tàbí nǹkan àwọn kí ni wọ́n máa ń ṣe wọ́n tètè fẹ́ rí padà sọ́dọ̀ ọ̀rọ̀ ọba adẹ́dà pẹ̀lú kíni pẹ̀lú tọ́ba wọ́n kẹ́sọ̀rọ̀ tó lè stick fast wọ́n mọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ìsìfà wọ́n dẹ̀ mọ̀ ṣe tọ́wà wọ́n lọ́wọ́n bá forí jẹ́ ìta bá kù wọn ò kúkú rí fóònù rẹ kò sí wò kúwò tó owó ń bẹ kò sí tó ìṣe ń bẹ kí ni òfin rẹ̀ nínú ẹ̀sìn sì lẹ́nu ìwà mo ṣáàbì ó ní ìpínlẹ̀ wọn sin àmọ̀ tó bá pè láwọn o lè má rí lówó àjọ ni ó kún nǹkan tó o bá ti jẹ̀ran sẹ́nìkan wọ́n jẹran rẹ̀ ìmọ̀ síyàwó rẹ̀ tàbọ́mọ rẹ̀ náà. ìjẹ̀ran nìyẹn o tó o bá wá sí ń ìrìn tí ó rìn nínú ojúpànà fámílì rẹ̀ ìrìn jẹ́ kékeré bó ṣe jẹ́ pé ìdúró déédéé náà bọ́ bá ti dúró déédéé àtúnṣe tí ó kò bá fámílì rẹ̀ kò ní mọ lórí rẹ̀ àwọn èbùbù rẹ̀ gan yóò rìn jìnnà ah, làwọn sọ pé ìgbà tó bá adẹ́dà sọ pé máa sọ àwọn wọn méjèèjì wọ́n jẹ́ láàfin ní àwọn ọlọ́run mélòó mẹ́ta Khidir ànábì ọlọ́run ọba ni torí ni wọ́n máa fàá tó mí ṣe gbogbo tí mo ṣe yìí o pẹ̀lú òfin yìí o kí ló túmọ̀ sí wọ́n sọ kalẹ̀ fún ẹni tí wọ́n bá sọ wáyù kalẹ̀ fún kí ni ànábì ànábì èyí tó fẹsẹ̀ rìn ilẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfa òní wípé Khidir ànẹ́bì wọ́n bẹ̀rẹ̀ ìṣiṣẹ́ kìí ṣe bàbá wọn tó bí wọn gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn afáàní kìí ṣe bàbá wọn tó bí wọn gbọ̀ngbọ̀n àwọn bàbá bàbá nípele lọ́hùn torí sẹ́ẹ̀rí kìí gbé ìsẹ́ẹ̀rí kìí gbé ọgọ́rọ̀ àwọn nǹkan ní tí orí ọgọ́rọ̀ wá ń ṣe ṣé torí pé àwọn bàbá ní àgbọ́yé kan ní rárá ṣe jẹ́ pé àwọn bàbá kan tí wọ́n wà lẹ́yìn lọ́hùn ọlọ́run fi àgbọ́yé kan hàn wọ́n wọ́n ní ìdúró déédéé tuntun kankan èyàn tí ọba adẹ́dẹ́ ò ní jẹ́ ó gbé ní tàkátàká tó fi wá dórí àwọn ọmọ àrọmọdọ́mọ ọmọ ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé olúkálùkù ó tún eléyìí ṣe kò sí ń dá lè fi tún àwùjọ ṣe bí ìbá ṣe tí ọba adẹ́dà tó fi rójìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam jẹ́ wípé nǹkan kan bẹ́ẹ̀ tá a lè fi rìpléèsì rẹ̀ ni kò ní jẹ́ òun ni ó jẹ́ ànẹ́bí ìgbẹ̀yìn tó bá jẹ́ wípé wíwà láyé rẹ̀ ni unnecessary ká tó lè lo ohun tó mú wá ni ọba adẹ́dọ̀ ò ní mú lọ. fine okay ó ti wá mú lọ tó fi ilẹ̀ òun gán mú lò ní ó mú lò gán ju àwa lọ títí tí jáde láyé àpọ́nlé ẹ̀yẹ iyì ẹ̀dá tí èèyàn bá fẹ́ kó padà àfi kó tẹ̀lé ń tó mú wá tí ń tó mú wá tó ọba ìdílé kẹrẹ̀ torí pé kò sí láyé mọ́ tí àìsí láyé mọ́ ló mú ìwọ̀ tó ní lórí rẹ̀ kúrò. tó bá wò pé torí kókò sí láyé mọ́ ló ń kí ń ṣe gbogbo tó bá wù ọ́ tó wù ọ́ bó ṣe fẹ́ ah! ẹni tó bá ní kó ṣe wù lòun ó ṣe bí ó ṣe wúlọ̀rọ̀ rẹ̀ ó dá o ní tó kó bá wùjọ ta wà lọ́rẹ̀ nísìnyí láti inú ilé lọ olúkàlùkù fẹ́ gbẹ̀tọ̀ tiẹ̀ dọ̀tò òun gan ò fẹ́ fún ọmọ làkejì lẹ́tọ̀ọ́ látara ìyàwó sọ́kọ gan ọgbọ́dọ̀ bọ̀wọ̀ fóònù ọgbọ́dọ̀ ṣe kìnnì ọgbọ́dọ̀ ṣe kìnnì fún ṣùgbọ́n nǹkan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọkọ kò bìkítà ó wá ń fẹ́ máa pọ̀ sí nìkan ju nìkan lọ tí máa ti ń ṣe báwọn tí ò bá bí depression yóò bí kí ni aggression kí ló bí gbogbo ẹ̀ zulumu àbòsí òjíṣẹ́ lọ́sọ̀lá ẹ̀kọ́ látara mi bẹ́ẹ̀ sì bá obìnrin lò ní lílò dáadáa. ó ní khairukum khairukum li alihi kò fi máa ń bẹ̀rù ó ní wa ana khairukum li alihi ẹni tó dáa jù nínú yín tó dáa sí àwọn ará ilé rẹ̀ èmi mo dáa sáwọn ará ilé mi jù. Good. ó ní òǹtún ṣe sáníà ìyàwó òun ó gbégbágbọn rí wọ́n ti máa wọn ní gbégbágbọn rí àdámọ́ni sáníà tó ṣe kí iṣu but bó ṣe ṣe tí òfin ní jẹ́ sàtífíkéètì iná òun nìkan mójútó ó ní lọ́nà àwọn ọmọ ní à fífi síbìkan ju bìkan lọ àbòsí àtàwọn oríṣiríṣi jókòó kọ́ kéwú lórí bí ó kí ni tí ìwọ̀ tí kì ìwú lé ọ lórí kọ́ ọmọ bà ṣiṣẹ́ tí ẹ̀yẹ kékeré ní tiẹ̀ kí ni ó fi ọ́ ti tọ́lá ọba ní òun ọba ní òun òun ní fi àjẹ́ ọ tẹ́ẹ̀dá kan lè fi àjẹ́ ọ ni abẹ̀dẹ̀ ṣùgbọ́n tí ọba lọ ṣe tí ò tọ́ bá rẹ̀ dẹ̀ mọ̀ tí ó ṣe kópa fẹ́rẹ̀ bọ̀ tọ́lá ọba rẹ̀ kò ṣe ìwọ̀n yẹn kò lè pé odindi ọdún sí mẹ́rin tó fi pa ìyálétù ẹwà mọ̀ ní tí wọ́n kọjú létí wọ́n ní ṣe bóun náà ti jẹ̀gbádùn tiẹ̀ lọ́sẹ̀yìn ṣé mùsùlùmí máa rorí báwọn ṣé mùsùlùmí máa rorí báwọn tọ́ni àwọn bá ti pariwo wípé à a gbọmọ lọ skúù á ṣe kíní á ṣe kíní á ṣe kíní àwọn ìbí ọkọ wọ́n ní àá ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ní títì tí wọ́n ń ṣe kíní ni wọ́n náà jáde síta lọ ṣe kíní wọ́n ni ààrẹ tó gbọ́ bá tí ń tọ́ fẹ́ fún ààrẹ nù. nígbà tó ń bá ń fọ ọ̀rọ̀ lọ aláìmọ̀ kan bí ìgbà tó ń fọ̀rọ̀ lọ wèrè bẹ́ẹ̀ wèrè bẹ́ẹ̀ bẹ́ta torí ń gbà mí ọ̀rọ̀ wèrè máa ń jánà ìgbà aláìmọ̀ kan wá ìdẹ̀rí tí màá fi táàbà ọ ní ààrẹ nítorí àwọn àtúntí jáde níwájú nǹkan a ní natural one tí ń jáde níwájú nǹkan tó o bá fi fọ́ kí ni big deal níbẹ̀ ìtọ̀nu ó fi kó fi tọ̀fọ̀ gbẹ níjẹ́wà torí kò ń tiẹ̀ kò mọ̀ pán ní nàìjásà kò mọ̀ ká ní kankan. kò sí tí àgbékalẹ̀ ṣẹ̀ríà wà fún bí ìbá ṣe pé fún àǹfààní ẹ̀dá kí fọ̀kànbalẹ̀ lè wà fún wa ló fi jẹ́ pé gbogbo ògbà téèyàn bá ti ní òun ò ní tẹ̀lófin ọba adẹ́dà ọba adẹ́dà ó ṣe lé ayé rẹ̀ lápárùtù ọ̀tkóbìnrin máa ń kankan kí ní ẹ̀sìn ni ìtọ́ba adẹ́dà ní kò wò ṣe fọ́kọ̀ òun ọba adẹ́dà ló pàṣẹ ojú rẹ̀ lòun wá kìí sojú rẹ̀ ọkọ òun ọma kọma ọba adẹ́dà mà iṣẹ́ rẹ̀ ọba adẹ́dà ètè àbòsí sẹ́dà bó ṣe lè wù kó kéré mọ́. ọmọ kọmọ ó jèrè rẹ̀ àti mo ní sáǹtì fún orin wípé òun náà ti jáyé sẹ́yìn ni wọ́n kọ fún fẹ́nìkan ìyáálé rẹ̀ bímọ méje ọwá fẹ́ àwọ tuntun ni wàláyé ó dẹ̀ lọ́rọ̀ ó ní ọrọ̀ ọmọ ìyáálé ọmọ ìyàwó wọ́n wà gbé wọn sínú mọ́tò tábà ti jáde lọ wọ́n máa tọ́ gbòòrò àwọn ọmọ ìyáálé ńkọ́ èyí ti jáyé tí ń sẹ́yìn ẹ máa dùn obìnrin wa obìnrin wa wà sùkọ́ lọ́wọ́ àwọn àfa wọ́n pè é wọ́n pọkọ wọ́n ṣàlàyé fún un ah nítorí òun ṣe é ọ̀dà onígbóhùn ṣe bóhùn ṣe fẹ́ lòun ó tó lé òun káàfà kankan mọ́ bóhùn dá sí kàláàs kí ló túmọ̀ sí oníkọ́ba adẹ́dàá ojú ọwọ́ lọ́rùn ah tó túmọ̀ sínú ó lè má mà ṣùgbọ́n tó túmọ̀ sínú àwọn afáàyẹ tó ń sọ ní pé kọ́ba adẹ́dà yọwọ́ lọ́rùn òun wọ́n dẹ̀ bún wọ́n bún ya lé ń sọ̀rọ̀ gbogbo ẹ̀tọ́ rẹ̀ mọ́ fún a ó ní òun mọ̀ yẹn yọ wá gbàyàn tó bá gbàyàn eléyìí yóò lè tà ó ṣe kínní díẹ̀ díẹ̀ díẹ̀ báwọn báwọn méjèèjì ṣe parí yunifásitì ilé bá rí sẹ́ndì epo ilé ìrìnsẹ́ kọ́mpìnì báyìí nǹkan kan gbogbo wọn wá ìtọ́lọ́ nǹkan fi kó yọ kí lọ́lọ́run fi kó yọ àwọn ọmọ ìlẹ́sìn tó ń ti bí wọ́n ṣe lẹ́sìn tó ìjọ́mà èdè ènìyàn fẹ́ gbé wọn ọ̀kan nínú wọn ọjọ́ bí ẹ̀ńtà súnmọ́ra yóò pè ya rẹ̀ ni màmá wá báwọn níbi báyìí wọ́n fẹ́ ṣe é dáadáa fún ìyá rẹ̀ ni ipá rẹ̀ ka ó lè ka one million báyìí ní káṣí ó lè kálé ìyá rẹ̀ lọ́wọ́ máa rí afẹ́kẹ̀ sákìs bàbá ń kọ́ ó ní ah, á ṣe mánà mọ̀lẹ́nà ìyá ó jẹ bàbá yẹn ìyá ó jẹ ọmọkùnrin yẹn mo ní tí àbá jẹ ìyá ó wà jẹ̀wọ́ náà lọ́nà tó ní mà tú àwọn ọmọ rẹ̀ ọwá jókòó kí ló ń sọ pé ó mà nínú gbogbo tó fẹlẹ̀ mo ní bẹ́ẹ̀ ìtì béèrè kan tuntun mo fẹ́ béèrè ṣé ní màá ṣe rẹ ṣé máa máa ṣe ìyá yín ọ̀dàkẹ́ ó bá ti dájọ́ ó ti dájọ́ ìwọ náà tún wá gbin ègbùgbò orí burúkú tiẹ̀ ní lọ síwájú yóò ṣe jẹ́ ọmọ báyìí. wàláì nígbà tó pè mí mi ìfẹ́ wá torí àwọn wá sí tó kìbọ̀ tó kìbọ̀ lẹ́yìn náà nìyí náà ní ní ti ní ti wọ́n ni mo sòrò ní tí ó mọ orí rẹ̀ wá fún ọ̀la nǹkan. kò tó ìdá kan nínú mẹ́wàá rẹ̀ tó fi ránṣẹ́ sí bàbá wọ́n fẹ́ ṣépè ó soríire lọ́fẹ́ kò ní kò ní soríire ó ní ah, àtàkùnlà ó soríire kò ní ọlọ́run ti jẹ́ ojú alọ́nà kò nílò ẹ̀yìn mọ́ ó bẹ̀rẹ̀ sí sọ gbogbo àdúrà wọn ní sẹ́ni màá ṣe rẹ̀ ni sẹ́ni màá ṣe rẹ̀ ni lọ́ọ̀kì tí wọ̀ ní ìsìn tọ́dẹ̀ ẹ̀rọ bàbá rẹ̀ náà òun ni gbígbó yé ẹ̀sìn tó o bá gbẹ́sìn yé ni ẹ̀jọ̀ máa dẹ̀jẹ̀ yín ara yín bá ní oníwọ̀n láàyè gbogbo òun àti gbogbo àwọn àbúrò àwọn ti pè gbogbo tú táwọn ó fojú bàbá yẹn rí gbogbo nǹkan ti lọlẹ̀ tọ́lá mọ́nà ni àmọ́nà ni mọ́sàdà ọmọ sáàsẹ̀ yìí tó jogún owó yóò yọ zaka bí ni ní yọ zaka yóò yọ torí pé kí ni ọ̀rọ̀ owó bùlùkù sí mbẹ̀ jẹ́ bùlùkù wà mbẹ̀ ẹ̀ẹ́ kò dìgbà ọba làgà ọba làgà ọba làgà sí kò ti ní torí ẹni tí yóò ṣe àṣẹ ìbí ó lè lówó ju ọmọ eighty years lọ́gbọ̀ ojogun owó ojogun millions ẹni tó lẹ̀ bára ẹni ò ní kọ́bọ̀ lápò ó bá jẹ́ láti sẹ́nu ló fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ tí yàn kọ́ ọmọ lẹ̀sìn lọ́mọ ìpín وقضى ربك ألا تعبدوا إلا tó bá tiẹ̀ ti ṣe tiẹ̀ tó ti gbé báàgì mọ́jẹ̀ mi ò gbẹ́tẹ̀ ní báàgì kí n pè bùbù mí ó pàtàkì bẹ́ẹ̀ náà nìyàwó ó ṣe máa ṣe tọkọ rẹ bá sì ṣe máwo tiẹ̀ ọba tó pa ọ́ láṣẹ wípé kó fún un níwọ̀ ni kó tẹ̀lé lópin ìgbà tí ìwọ̀ yẹn tó béèrè lọ́wọ́ rẹ tí ò bá ti ń kọjá àlà ọba àdẹ́dà fún un níwọ̀ rẹ̀ má ṣe ní jàǹbá ọ̀tà fún jàǹbá rà àtúbọ̀tán jàǹbá ìdá àtúbọ̀tán jàǹbá kèédà tí wọ́n mú rọrùn nínú ilé ìta àwọn ẹni ire tó ti kọjá lọ tọ́ba adẹ́dà ti lọ́wọ́ sọ̀rọ̀ wọn tó ti fún wọn ní ìwé ẹ̀rí pegedé àmọ́jọ́ kó máa rìn lẹ́nu ilé àwọn tọ́ba adẹ́dà ti ayé ń bí fún ọ ní sàtífíkéètì àlìjẹ́nà kí ni ṣe sí wọn. Siddiq al-Akbar radiyallahu anhu Umar Osman Ali Abraham bin Awf Abu Ubaida Zayd gbogbo wọn náà àwọn tí ń jagun Badri àwọn tí ń ṣe báyẹ̀ tó rò lọ́wọ́ àwọn tó bá ẹlẹ́dàá ń sọ wípé ẹsẹ̀ tó bá wù yín mo ti foríjì látàyè lọ ẹsẹ̀ tó wù yín ah, ya Rasulullah sọ fáwọn tí wọ́n jagun Badri pé gbogbo tí wọ́n bá fẹ́ láyé tí wọ́n máa fẹ́ òun ti foríjì tí wọ́n wá ṣe àwọn gan ni wọ́n sá fún mi tó ti jẹ́ ti mọ̀ ní pé láàyè kúlù fún mi á síbẹ̀síbẹ̀ náà wọ́n kóra ró ah, àwọn agbọ́dọ̀ jẹ́ àríkòṣe dáadáa fẹ́ dáadáa àgbọ̀dẹ̀ jẹ́ kíṣẹ́ wọ́n báyìí ìta àwọn táàjẹ̀ kan máa rin lẹ́nu lẹ́nu kí nìdí tó ní láti blọ́ọ̀kù tẹ̀ṣbí káwọn ará ilé wa àwọn ọmọ wa kí wọ́n mọ̀ wípé àwọn táwọn ó fi tí wọ́n sàrí kọ́ṣe wọ́n ti wà ńlẹ̀ kéése John kan tàbí Peter kan tàbí rúùtù kan tàbí kíní kan láàṣẹ láwàá máa fi ìṣesí wa kọ́ tiwọn láà àti ní wọn lẹ̀ ready-made sáìdì rẹ ló mú tó ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ rẹ ni ta ló fẹ́ fi ọ̀rọ̀ tó ń bẹ lọ́wọ́ rẹ ta ló fẹ́ fi jọ Abraham abúlé àwọn fún wa bẹ̀rẹ̀. ọ̀fẹ́ ṣe zuhud ọ̀fẹ́ sáfáyé ta lọ fẹ́ fi jọ pẹ̀lú ìbádà abdullahi ibn umar wà bẹ̀ rọ̀dí aláàánú wọn àgbẹ̀dù wọn wà sáàdù. kágbóyà lórí òdodo káṣe tá a láfẹ́ fìjọ. Hmm? umar ibn khattab ọ̀rọ̀ ọba adẹ́dà yìí ó ní harhamu ummati li ummati abubakar siddiq rọ̀dí aláàánú ẹ̀ńtọ́ láàánú umar mi lọ́kàn sí umar mi ju gbogbo ẹni bọ̀dù ní wọ́n mi lọ abọ́kà sídìkì oní aṣẹ́dù aláìhùdúdìlà ẹni tó yẹ pé ẹ́ ǹtọ́lọ̀ nǹkan ni bá ti ṣe nù wọ́n ṣe tàwáàfù tán ń sọ fún ìdíṣẹ́ lára àtọ́là wípé ńgbà ṣe tàwáàfù tán ìyẹn yìí mọ̀kọ́mọ̀ Ibrahim bí ẹ̀ kí a bọ́ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ amúná fúlàrá kà lójú wa ọba adẹ́dàsọ àyàkà lẹ́nu wọ́n ti tọ́kọ̀ ẹgbẹ́ fẹ́yìn mọ̀kọ́mù Ibrahim ẹmúraka e ẹmú e wa ọ̀gọ̀rọ̀ ọgbà tó bá ti sọ ọba adẹ́dà revelation ma ń bá bẹ́ẹ̀ wọ́n ń bá wa bẹ́ẹ̀ ọlọ́jágbé mọ́ máa rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ ìjíṣẹ́ látọ̀lá rẹ̀ ń bẹ lẹ́ẹ̀dẹ̀ látọ̀lá àwọn obìnrin ní maka tẹ́lẹ̀ àwọn mọ̀hájìrùn kí a tó dé majina tí wọ́n bá ń bá obìnrin sọ̀rọ̀ kò gbé nígbà wọ́n dé Mẹ́dínà àwọn ansọ́r àwọn ìyàwó wọn sọ pé rárá o ẹ̀ ti jẹ́ àti báyìí ó di wípé wọ́n máa ṣe tàrájù wọ́n wá àwọn tí wọ́n wá àwọn mọ̀hajirú wọn sọ pé ewé lélẹ̀ ah, àmọ́lẹ̀ pẹ̀lú àwọn obìnrin wa wọ́n rántí àwọn obìnrin wọ́n dá àwọn ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní ilé òṣìṣẹ́ náà sàrásọ́lá bóò ní tiẹ́ ṣe jẹ́ Umar bin Khattab báyọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́ba lọ́ba Hafsa ń gbọ́ wọ́n ní ló ní bẹ́ẹ̀ kódà a máa ṣe báyìí a máa ṣe báyìí a máa ṣe báyìí ó ní wá gbogbo ń tọ́ kàkà rẹ̀ rẹ̀ máa ṣe pẹ̀lú ìṣẹ́ náà sàfihàn gbogbo ń tọ́ bá ń fẹ́ má béèrè lọ́wọ́ mi láyé láyé ẹ̀ mọ́tò ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìṣẹ́ náà sọ̀rọ̀ àzọ́ náà. ó ń kí ọ̀rọ̀ ọmọ ní pípé kínní nínú obìnrin ọ̀ká fún pé èmi ẹ̀tọ́ máa ń wọ pé èmi lóbìnrin sọ̀rọ̀ báyìí fún òtún ìtòyàwó fẹ́ kì í sọkùnrin kò tí ì tó lórí jẹ́ torí ráyè àga àwọn followers rẹ̀ èyí tó burú jù báyìí lọ nínú ìṣesí wọn ọgbọ̀n lẹ́nu ẹlòmíì nígbà wọn máa ń sọ pé bàbá dín gbẹ̀yìn ìṣọ́mọ tí ń ṣe ṣá èyí tó kéré jù nínú ọ̀gbẹ́lé ti rí nǹkan kan tó yẹ pé olórí bẹ́ẹ̀ kù sí kí ní ẹni kó o ṣe bọ̀bá rẹ̀dà bá a tọ̀ sọ́nà bá a kọ́ máa ṣe má jẹ́ òṣùbù sórí bó ń ṣe ń ṣe ni èyí tó gbórí jù nínú tiẹ̀ náà ọlọ́run bá máa mú gbọ́ àwọn wèrè tí wọn ọmọ kan wọn àwọn asálásí instrument ni wọ́n láwọ́ ìjọba àwọn ọ̀rọ̀ wọn ṣe demonstration wọn ṣe powder wọn mọ̀ sí rárá wọ́n ń tẹ̀lé òfin ọlọ́run ọba ni nísìn kí ọkàn kóbìnrin ọ sọ wípé à torí pọ́kọ òun ṣe bákan sóhun àjọ náà kan ni bóò nínú ilé òṣèré inú ilé ọ̀dà ṣùgbọ́n lọ sí ìjàdà ọ̀dà àdẹ́dà bá ń kọ́ ọkọ̀ ìyàn ṣe májì ó gbogbo tí òfin ọkùnrin tí fi dáńgájí nínú ilé rẹ̀ bá ń kó sọ́kọ mi lọ́wọ́ má wàá jẹ́ ó sì lò ó ṣe gbogbo àdúrà yẹn fún ọ wá ń ṣe bó ṣe yẹ kó ṣe ọ rántí ara rẹ̀ ọ rántí ìyàwó ó rántí ọmọ ó rántí ẹbí ó ń ṣe gbogbo ẹ̀ gbogbo ètí ń ṣe yìí ìwọ jẹ́yàwó ọmọ gba commission lọ́wọ́ rẹ̀ ọmọ gbàládà ṣé kò pè rẹ ju kó dúró gbàǹgbàláká kò sí olórí kan tó jò gbàǹgbà láká níwájú rẹ̀ tó ní kò jẹ kò sí bẹ́ẹ̀ náà ni kò sí ọkọ kan tó sọ wípé bó ṣe léwu kó ní sùúrù tó bó ọba àti bọ́ sókòtò yìí rẹ̀ kó ti ẹ̀rì bọ́ kó sí fìlà lórí rẹ̀ kó wé ní ìjáàbù kọ́ wá sọ pé ó dùn wájú rẹ̀ láì pé kí yóò sọ fún ọ wípé ọkùnrin mọ̀ṣí ní mí pé ọgbà lẹ́nu sòkòtò yìí tó ọgọ́kù àti káàfù tó fi bò mí lórí kò tí ì yí mi padà tán po ó sì wà ń bẹ̀. bẹ́ẹ̀ náà ni tó lórí ló fi jẹ́ wípé kìí ṣe pákáleke wàhálà dẹ́ndẹ́n láà believe pẹ̀lú pẹ̀lẹ́kùtù bí ṣídà pẹ̀lú fífánẹ́ẹ̀tì lẹ́sẹ̀bí jẹ̀bíríyà tí èyí ṣe pẹ̀lú wickedness believe pẹ̀lú pẹ̀lẹ́kùtù lẹ́sẹ̀bí lẹ́hàn tí èyí ṣe weakness lá ọwà fẹ́ mùsùlùmí gbọ́dọ̀ establish èèyàn nínú ilé rẹ̀ ó ní monitoring nísìn ọgọ́rọ́ wa. kọ́mọ lè ha kúrán là ń jẹ wá lógún kí ni kùránì sọ kí làlàyé rẹ̀ ṣé àkùrákù kùránì tó ń lapa lára àwọn ọmọ yìí ṣé àwọn àgbẹ̀ mọ́nítọ̀ rẹ̀ á mọ́nítọ̀ ọ̀rọ̀ àrọ́ ma bó ṣe ha kúrán sórí tó báyìí ń ṣe pàtàkì tó dáàmà sọ pé eh, kí ní bẹ́ẹ̀ kí ni àwọn àtọkùnrin àtọ́bìnrin òṣìṣẹ́ náà sọ pé akthar ummati mọ̀náfíkí ummati kọ́ráwà àwọn tí wọ́n pọ̀ nínú jẹ́ mọ̀náfíkí nínú mọ̀ ní àwọn tí wọ́n hàpọ̀ àṣọ́rọ̀ torí pé kí ni wọ́n takú sórí ìhà rẹ̀ àti kíkà nìkan ìmúgbọ́yé ìmúlò ìpèpè sí ìfitúnra wọn ṣe ìfiṣe dáadáa wọ́n ti gbàgbé ìyúnlẹ̀ wọ́n ti fi ìyúnlẹ̀ fẹ́gbẹ́ kan ọba ti ka Quran tẹ́nìsì the next two tọba ti bọ́ sẹ́gbẹ́ kan wíwú ni mu ètí òmù wù ni mu ó mu ó mu ìmúkúmu ó mu gbó ó mu ó mu kẹ́ndé pé wíṣkì oríṣiríṣi wọn àwọn ará báwọn ó wà wá pé ah fẹ́rẹ̀ lẹ́yìn kọ́bí náà àbẹ̀wò dáa kí ló fà kíkà yẹn la sọ dẹ̀sìn kìí ṣe mímúlò mímúlò gangan gangan ní iṣu ẹni tí ń múlò tí ò ha sórí ọlá lájọ ẹni tí ó ń ha tí ò ló lọ àmì ìtọ̀ gbogbo ilé ilé mùsùlùmí ti dáhoro látara pé kí ni ẹ̀kọ́ ẹ̀sìn kèé ṣe ìṣesí tí ọba adẹ́dàá tó rún òjíṣẹ́ náà àṣẹ́là sí wa wípé kí lé ó rí bẹ́ẹ̀ ló ṣe rí mọ́ ìdí fi ń yà ààrẹ ni pé ọkùnrin obìnrin ó ti wá yọ̀ bẹ́ẹ̀ ni wípé kìí ṣe ìṣesí obìnrin ìṣesí ọkùnrin la mọ̀ sí bòtí tá a mọ̀ ní wípé lọ́dọ̀ wa lókè lọ́hùn nílẹ̀ lágbára àti tètè mọ́bẹ̀ yẹn ìtọ́ rọrùn ni ìtọ́ kọ́mọ̀ ni tí frustration bá ti dé ìnẹ́sìn nígbà ṣé kí n bó kéré pàkótẹ́ kó clear ojú ọ̀nà fún mi nísàlẹ̀ ń bí wọ́n mọ̀ bọ́kù rẹ̀ yọ depression ni depression lóríṣiríṣi wọ́n ti kéèjì ọmọbìnrin pé a ah, ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ṣe kíní lọ́mọ gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ní tí ó lè kún nǹkan sínú dà yóò wá di depression yóò wá dọ̀dẹ̀ yóò di dèdèrè yóò mọ̀ dápọ̀ yóò mọ̀ sóríṣiríṣi kí ni solution solution ni pé ká padà sí. Si ìdí Quran pẹ̀lú interpretation òjíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ́nà báwọn ẹni rẹ̀ síwájú sọ́lọ̀fọ̀ sọ́ọ̀lẹ̀ bí wọ́n ṣe mú lò nínú ìgbésí ayé wọn tọ́ba dẹ́gbà fi lọ́wọ́ lọ́rọ̀ wọn tó fi fún wọn ní fọkànbalẹ̀ solution a rí ṣe àbí láti inú ilé ọkọ mọ̀nítọ̀ rẹ̀ iṣẹ́ ni ìgbádùn wọn lẹ̀ bó ti ṣe ló pọ̀ jù fún wọn mọ́ ilé ọba dẹ́dà alìjọwà masjid kí wọ́n mọ̀ wípé ìwò sásìkò nínú masájì kò tí tó lọ́lá tó nínú tẹ́ẹ̀dá ìgbẹ́fẹ̀ rẹ̀ oríire ni ìgbẹ́fẹ̀ padà oríire ni ìkírù táwọn àmọ́sáàsí oríire gbogbo ohun àájẹ́ kí wọ́n gbọ́yé kìí ṣe yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa pe àwọn àfáwà tí wọ́n lágbòrí kí wọ́n wá bá wa sọ̀rọ̀ ní ilé torí tá a bá gbọ́ lẹ́nu ẹlòmíì ó yìí máa ní ìkì nígbà míì ju táwa ń sọ lọ. ó lè jẹ́ tọ́pìkì. ìbáṣepọ̀ lọ́wọ́ láàrin lókọ lọ́yà ìtọ́mọ ìmójútọ́rọ̀ ẹbí ẹ̀kọ́ nínú Islam gbogbo oríṣẹ́ríṣẹ́ báwọn bó là ṣe múra responsibility òbí ọkùnrin ní bó ṣe múra ní obìnrin bó ṣe múra ní má múra báyìí má ṣe báyìí gbogbo oge tó bá fẹ́ ṣe jí ó mọ ní ààlà tí ṣeré àmúwá èyí ló fi gbaládá ló ti mọ̀ wípé àwa làwa ọ̀yọ́ ni á ajú ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkan mùsùlùmí ni á وكذلك جعلناكم أمة وسطا لو بعد ذلك لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا àwa la jẹ́ àríkọ́ṣe fún gbogbo ẹ̀dá yòókù bó ti ṣe náà sọ́nà sọ́nà mo ti jẹ́ àríkọ́ṣe fún wa ó pàtàkì nǹkan kan wá pàtàkì a tètè bí léwó a tètè dá a máa ṣọkọ́ mọ́ wọnú ilé wa tẹlifíṣàn là ń pè tẹ́lẹ̀ àmọ́ ọkọ má ti rí pé àwọn home video oríṣiríṣi èyí ó ti wà outdated nísìn internet ní nísìn data two hundred naira ó lè distro nulé láíláí two hundred naira ó ti ẹ̀dí ṣé kò wọ́n ti ṣe ní pọ́ńtọ̀ ó kéré sí báyìí nísìn tó bá san fifty naira nínú àwọn network míì wọ́n fún níbi 50 50 megabytes. tàbí 200 megabyte ọwọ́ èdè nìkan tó lè bàjẹ́ nú lékè ètè kékeré ọmọ nítorí rẹ̀ gẹ́gẹ́ bí òbí kí ni wọ́n ń wò tí ọba necessary tí wọ́n fẹ́ ṣe assignment wọ́n fẹ́ ṣe àwọn nǹkan kan tó yẹ pé ó ṣe àlékún ìmọ̀ẹ́nì má gbà láàyè nínú ilé ọ̀fẹ́ lọ bí iṣẹ́ ó kú ìyá wọn nulé sọ fún ìyá wọn mò ń ń lọ o gbogbo rẹ̀ dọ́wọ́ rẹ̀ etí mi ìbá ní kápá láti rí ń bẹ̀ ọba adẹ́dà rí o wọ́n dẹ̀ mọ̀ bóun ó ti sun olúkálukú lẹ́sàn-án o yóò yẹ ju tó sọ̀n lọ bọ́ ọba ti dé òun gan ni ó ti máa ka gbogbo ẹ̀ pé sọ̀rọ̀ orílágbájá nínú wọn ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ẹ bá mú dáadáa tọ̀rọ̀ mọ̀ wípé tí wọ́n bá yà pápá kéde èyí tó ń kó ń bẹ̀ nínú nínú àjọ yóò ju ti bàbá lọ kò sí bọ́ máa ń ṣeré rí pé wọn ò ní sábà gbójú bóyà kí wọ́n fèsì bàbá wọn ṣùgbọ́n ìyá wọ́n ní ojú ta lórí sí tó ní tóun rí ní gbogbo ìgbà rí ní gbogbo ìgbà nífẹ̀ẹ́ àwọn fẹ́yà rí ní gbogbo ìgbà lọ́ba adẹ́dà ìwọ̀ tó ní ká fún wọn ó ju tọkọ lọ títí bàbá lọ. Kí ló yíṣẹ́ náà sọ́lá ń kọ́? Nígbà tí bá gbé ní tí mo bá ní nǹkan dání kọ́kọ́ fún onífúnyà rẹ̀. Tí mo bá tún ní mi nǹkan onífúnyà rẹ̀. Tí mo bá tún ní nǹkan oníyà rẹ̀. Ìyá ìyá ìyá lẹ́ẹ̀mẹ́ta. Torí pé kí ni? Gbogbo àwọn wàhálà tí wọ́n ṣe. Á mójútó wọn. pọ́pọ́ ṣe ń ṣe tiẹ̀ ní bàbá ọmọ ṣe tiẹ̀ àwọn ẹbí ọkọ ọmọ ṣe wọn torí wọn kà fún pé kéde àwọn ọwọ́ ajẹ níbi tí tí ò ṣe ni àwọn ará ilé rẹ̀ náà wò pé kódèdè máa lọ jàre kò kúkú sí lára àwọn ń bí fún Allah Allah àfọ̀bá ló fi jẹ́ pé obìnrin ẹlẹ́sìn lọ́ba adẹ́dà ń òjíṣẹ́ lọ́sọ̀làṣọ́là ó sọ fún wa wípé ká wá torí tá a bá wá wọ ẹlẹ́sìn lóbìnrin àti tọ́mọ ò ní pọ́síbù torí wípé kí ni ìgbéyàwó kìí ṣe wípé torí wípé láti fi yanjú bùkátà ara wa nìkan kọ́ rárá láti bímọ láti tọ́mọ láti rí ọmọ láti ṣe ilé wa ní àgàsọ̀ lọ sínú ọgbà àlìjánà kọba adéla mọ́sà ti rọrùn fún wa. ìyẹn ti dàtúgbù ọbẹ̀ dàtúnṣe àtòkè lọ́n àtìsàlẹ̀ ní àtàwùjọ mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé kèése nàìjíríà nìkan hátà àdéwọlẹ̀ àràbíyà hátà àfi mọ́mílẹ̀kùtà àràbíyà tẹ̀sán àràbíyà àwọn àfọ́n pariwo ẹ mójútó lé o ẹ yanjú wọn o ẹ ṣe dáadáa o ọgọ́rọ̀ nínú ilé ariwo tí àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yẹn ń pa kí wọ́n tó lọ Al-Albani Bombaz sọ́ọ̀lì ibn Uthaymeen rahimahumullah àtàwàsà àwọn àrò mẹ́tẹ̀ẹ̀ta tó kó dára sàlàfíà rò consequences rẹ̀ yóò tẹ̀lẹ̀ nìkan ẹni mú títọ́ nù lé nígbà ni wọ́n tako wípé àwọn satellite disk àwọn corruption tí ń ṣẹlẹ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ó di nǹkan tó ń jẹ́ àrọ́wọ́tó gbogbo inú ilé wọn ò ní ìdí láti lọ ta mọ́ èyí tó bá lọ ta ọkàn fẹ́ wá opportunity ní láti lè yàwọ́ kóun náà lè bà kóun orí atmosphere tóun ó fi practice rẹ̀ dáadáa kìí ṣe wípé torí pé kò ti mọ̀ láti bí lọ ló fi jẹ́ wípé òórùn ẹni tó borí dẹ́dẹ́dẹ́ tó borí dẹ́dẹ́dẹ́ ó dé airport báyìí kí ni yóò ṣe coordination yọ́dẹ̀ ọ̀rọ̀ abọ́sẹ̀gbẹ̀ kan yọ́dẹ̀ sí gbogbo ẹ̀ yóò sí gbogbo ẹ̀ yọ́ wà food ní àwọn ọmọ Amẹ́ríkà òun náà fẹ́ bọ́ sáyé ó wọ̀ yí pé gbogbo ètí wọ́n ń ṣe yìí wọ́n ń dẹ̀hun mọ́lẹ̀ ni gbogbo wàhálà yìí ti pọ̀ jù jàre òun ti bọ́ tó bá bọ́ nínú òfin ìlú sọ́bọ́lábẹ́ àbú ọba adẹ́dàá èyí ò sí ń bẹ̀ èyí ò ní ká dín sọmọ èyí ò ní ká gbé sọmọlé nínú kó fi mọ̀ yìí pé ẹ̀ẹ́ kò sí bóun ṣe lè bọ́ mọ́ba adẹ́dà lọ́wọ́ o ìròsí ìsọ̀rọ̀sí àti ìṣesí gbogbo ẹ̀ lájàbọ̀ rẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ mú ra tó jiná lórí ìròsí ó ṣe dédé ń tọ́ba adẹ́dà fẹ́ kí ọlọ́run ọba má bàa jẹ ètè yìí fi pàtàkì ní wípé tẹ́dà bá ti ẹ̀ṣìṣe àti tètè sẹ́rí padà láti ṣe tọ́ọ̀bà yóò rọrùn tí àkídà iman ìròrí ìròsí rẹ̀ tí ò bá ti dàrú tó bá ti dàrú débi pé wọ́n wòye pé ìhàn gbogbo kíní kíní big deal ń bẹ kí ló ń túmọ̀ sí wọn ó ti Islam dàrú aburú nù eyín tó iná lílá ìlókù wà iná ilé ìrọ̀jẹ̀ rẹ̀ ló fi jẹ́ wípé gbogbo òbí gbọ́dọ̀ òbí kélé agbọ́dọ̀ ṣiṣẹ́ lórí rẹ̀ kí ni Yorùbá máa ń sọ wọ́n ní púpọ̀ yìí ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dì má rò wípé ń tọ́ ṣẹlẹ̀ sẹ́nì kò lè ṣẹlẹ̀ sí ọ rárá kọ́lọ́hún yà wá yà ni á sọ a máa ṣàdúrà a dẹ̀ máa ṣègbésẹ̀ ṣé n ta àtọ́ láàárọ̀ yìí tó dìdó ah, kì í mówó lẹ̀ ìyẹn ń jẹ́ àwọn ọmọ àwọn ọmọ bíi márùn tí nǹkan kan bá ti tẹ́lẹ̀ ọ̀dọ̀ ya wọn ni wọ́n lọ màmá ebi ń pa wá eléyìí ṣe kìíní eléyìí tí wọ́n lọ̀dọ̀ bàbá bàbá ti jáde ń tì ọ́ wá rí pé ah, wọ́n mọ̀ kó five thousand síbì kan ah, ọ̀dà lọ́ra rẹ̀ ti wá lọ́ra tawa lọ́ra kìnìwá lọ́ra kìnìwá ọ̀sẹ̀ tó àwọn ọmọ ó dé ó ṣe ń bọ̀ ibi tó kọ́kọ́ lọ alábòsí mọ ọmọ ọmọ wọn náà tó fọmọ ọlọ́mọ alẹ́ tó pèsè fún kí làwọn àfáà wa ní lẹ́jìnà kí á sọ wọ́n ní irú ọkùnrin bẹ́ẹ̀ tọ́mọbìnrin yẹn bá ní agbára láti ṣiṣẹ́ ní ibi tí àpọ́nlé yẹ̀yẹ́ rẹ̀ ò ní bàjẹ́ kó jáde síta kó lọ wáṣẹ́. ọ amọ́wọ́ ọ̀sẹ̀ tó ní ilé báyìí tá mọ́wọ́ ń bí ó ní àkóní mọ́ báyìí báyìí báyìí báyìí. òní ní parí ẹ̀ àgbàlá muwakkal bil mantiq àdánwò máa ń bá ọ̀rọ̀ ẹnu rìn ọ̀rọ̀ tá à ń fẹnu sọ rìn òjíṣẹ́ lọ́nà àti náà fi sọ pé táàbà sọ̀rọ̀ ká sọ̀rọ̀ dáadáa gbólóhùn tó pè lẹ́nu òní ní wọ́n parí ẹ̀yìn kò parí gbogbo ẹ̀ lé wọ́n dẹ̀ ń kí ọlọ́gbọ́n nù kò tí ì kí méjì mẹ́ta ọmọ mẹ́yìn lọ́lẹ̀ ó di kìámọ́ àwọn kan wá dé sẹ́gbẹ̀ẹ́ yẹn kì í ṣe kẹ́tùlù àmì fásitì fún ẹni tí èdè kẹ́tùlù àmì ní tó ti sọ fẹ́nu sọ òní ní parí ẹ̀ wọ́n ní kọ̀ mọ́ọ́mà pa kọ̀ mọ́ọ́mà pa ó lò ní wọ́n parí ẹ̀ ọwọ́ àti pàmpà àwọn ẹbí ọkọ àwọn tí wọ́n lágbọ̀ọ́yé àwọn ẹbí ìyàwó àwọn tí wọ́n lágbọ̀ọ́yé ni wọ́n ní ọmọ ọmọ kọmọ àwọn àti tí wọ́n pọ̀ náà jẹ́ àwọn tí wọ́n rárá rò pé àwọn aráàgbẹ́sìn ni wọ́n ní kọmọ ọmọ pa mistake ni wọ́n ní mistake ní sẹ́ẹ̀kì wo ní oní ní ipa oní ní ìyànjú ẹ̀ kí wọ́n lè yẹn tẹ́ yànjú èyàn ọdẹ bẹ̀rẹ̀ sí kí bẹ́ẹ̀ náà máa ń pé ara ò àfi kí á pọ̀ náà ara ń sọ èyàn bí ìyàwó ẹ̀ sì sílẹ̀ lọ gbẹ̀sán náà tòrò lọ mẹ́sàn-án mú wájú táwọn òróró kìí sí ọ̀ràn yẹn o torí wípé tó o bá ti pẹ́ ní ẹ̀mí ẹlẹ́mì adájọ́ gan ò ní ráìtì láti sọ pé ẹ̀mọ́ ti báyìí bọ́nà bá bá ti sọ ní pé bọ́nà ti o olórí head of state kò lè sọ wípé rárá ẹ má pa ọ rárá àwọn wo ni wọ́n lẹ́tọ̀ọ́ àwọn lè yà àwọn tí wọ́n jẹ́ ẹni ẹni ẹni tí wọ́n pa ọba ní rárá ó lówó lọ́wọ́ lóòótọ́ tá a bá pẹ nìkan nìsín kí ni tí wọ́n ní ká ṣe díyà sixty five million àní gbowó torí tá a bá gbowó ó lówó lọ́wọ́ ló tún lè pẹ̀lú mi tí sọ́lé nínú sẹ́mi ọ̀ṣunmọ́lá àwọn ọmọdéwọ́sá ó ní irú èèyàn báwọn kí wọ́n kúkú pa bẹ́tà orúkọ mọ́tò pẹ̀lú mi ó tún pa sí i lọ́fà kí lọ́ ṣẹlẹ̀ ń sàrògbé lásìá ọmọ ọba ọpáyì èmi tó ṣẹlẹ̀ wọ́n dájọ́ kúkú ọlọ́yìn náfìlà ṣẹ́kọ̀ọ́yìn náfìlà ó kírun ó ṣe gbogbo ẹ̀ àwọn tí wọ́n ní òkú tí wọ́n ní ẹni tí wọ́n pa wọ́n kí lẹ fẹ́ wọ́n ní ẹ̀jẹ̀ àpàní tí wọ́n pa ní tí owó ní òòlù láti àwọn tí wọ́n ní ẹni tó kú ní àwọn àbá tẹ̀lé ilẹ̀ yóò tún pa yìí ẹ̀jẹ̀ wọn pa àtọ́bà àti gbogbo ìdòrò bẹ́ẹ̀ ṣe péjọ tẹ́ẹ̀sì ṣe kí ni tẹ́ẹ̀sì bẹ́ẹ̀ lórí adájọ́ ò ní ráìtì rẹ̀ olórí ìlú ò ní ráìtì àwọn tí wọ́n ibi tí Islam wá pán tó bàbà rẹ̀ jẹ́ ìdádé tó kàn nínú àwọn aoliya tó bá sọ pé rárá o èmi ọgbà kí wọ́n pa ò wọ́n gbọ́dọ̀ pa á ẹnu òkò ti pé wọ́n pa wọ́n ní arára ah, èmi ọ̀gbà kí wọ́n pa wọ́n nípa wọ́n fi lẹ̀ tó ní pé pàǹpà sí pé láàrin wọn. ṣùgbọ́n láti kásẹ̀ ìbàjẹ́ ńlẹ̀ tó rẹ̀ tó bá pẹ̀ nìkan ṣoṣo ọ̀ká ànàmà ọ̀tọ̀lọ̀ náà ṣẹ̀jẹ̀ lẹ́yà bí ìgbà tó pa gbogbo ẹ̀mí ló fi jẹ́ pé téèyàn bá sunkún nri téèyàn bá jẹ́ kójú wọ́n fọ tìta náà fọ o a fi àsìkò kankan súrọ́tún Ihsan súra wo la pè ní súrọ́tún torí nínú súra òǹtọ́ bá lọ tí a bá bọ̀ rí tara rẹ̀ ń kí ló kọ́? nàbí yúlá yusuf sọlọ́lọ́rọ̀ alánibí náà wàlẹ̀ kí ló kó yọ ọba adẹ́dà ní lọ́kọ́dí hamadi ta wọ́n lọ́kọ́dí hamadi wà hamadi ha kí ló kóró dáwọ́lá àwọn ọ̀há àbúrò hàn ọ̀rọ̀ bìí ó rí ẹ̀rí ọba adẹ́dà ẹ̀rí wo pé a ọba adẹ́dà wà lókè ó wò ó mọ tó ń wò ó gbọ́n tó ń sọ ó dẹ̀ rí tó ń pè kí lọ́wọ́ á bí ó ní màá rọ̀rọ̀ ọlọ́run ọ̀yà mi ya orí burúkú ẹsẹ̀ mi lè. ntí ẹ̀mí èèyàn lè fi dúró lórí òdodo ń gbogbo ọ̀gbà kó má jẹ́ kẹ́nu owó kó gbẹ nígbà kan fún zikrọ̀lá ó lè jẹ́ sípà àṣàfùrọ̀lá àṣàfùrọ̀lá ètò kéré jù la ilaha illallah la yóò jẹ́ kí ẹ̀mí rẹ kó balẹ̀ lórí dáadáa o ní lè bóyá ó máa lárò jinlẹ̀ níwájú ọba adẹ́dà kó o tó ṣe anything tàbí kó o tó sọ kankan. zikir tilaati quran ọmọ ìpẹ́ rárá ó lè mẹ́ni gá kọ́ ọmọ ìgbòkòtò kan rẹ̀ ọ̀balẹ̀ lórí dáadáa wípé alhamdulillah ṣe ń dúró déédéé ní táà máa mọnú lé lérí nìyí táà bá mọnú lé lérí ilé kò lè sí fọ̀kànbalẹ̀ tí ọba wá sí fọ̀kànbalẹ̀ báyìí nínú ilé àwọn tí wọn lágbọ̀yé tí wọn ṣe mùsùlùmí ó ṣe é gbọ́ ṣùgbọ́n tinú ilé àwọn tí wọ́n lágbọ̀yé tí ó yẹ mùsùlùmí kò ṣe gbọ́. àti ẹ̀gbọ́ta àwọn ilé ìjọ wọn dátùmọ̀ ẹ̀yìn tí wọ́n kọ́ òfin jẹ́ kí á padà sí pìlẹ̀ wa á padà sí pìlẹ̀ kí ni rízì tí a fi ṣe wà ó láti bímọ láti rí ọmọ láti ṣe sábà bí orí mi tá a fi ráàlì àjánà wọ̀nyí láti má ṣe ráàlì láti réèdì àwùjọ tí yóò máa polongo ìrántí ọba adẹ́dà kí ni ọmọbìnrin ọ̀sọ́ àbùkọ́ ó ní ìlú la ó kiri wù lẹ́fù àlà ìtìyà ní ìmọ̀ra àti rọ̀já àmìnà wọ̀ àlù تخرج من صدرها نسمة يوحده يوحد الله سبحانه وتعالى èmi ń kọ́mpẹ́ lára rí pé kí n tẹ̀ súnmọ́ ìyàwó rẹ̀ torí pé mò ń nírètí wípé kí èso dáadáa ó jáde látara rẹ̀ èso tí ó máa polongo ìrántí ọlọ́run ọba tí màmá ti sọ́kàn tí màmá fi ń súnmọ́ ìyàwó gbogbo gbìyànjú tí ẹnìká tẹ́lẹ̀ ó rẹ̀ kí ọ̀làmọ̀ jẹ́ níbi ní ṣetán ọ̀jẹ́ níbi ṣetán àmọ́ ọ̀rọ̀ sọ́kàn wọn ni ká má gbàgbé rẹ̀ gbogbo ìgbà ó yá délẹ̀ tán bá ṣe máa mójútó ìyá ó lè mẹ́rọ̀ alọ́run ìbínú lè wà ń bẹ́ oríṣiríṣi lè wà ń bẹ́ stress nǹkan kàbọ̀dọ̀ á mọ̀ pé àmọ́ náà ọlọ́run ọba ọmọbìnrin níwájú wa a láti ṣe kí ni kọba adẹ́dà ó lè bá àfàwà náà mara a mọ̀ tọ́jú rẹ̀ kọba adẹ́dà lè bá tọ́jú àwa náà torí pé kí ni ìbíbọ̀ rẹ̀ ẹ̀sìn ni tágbàládá lórí rẹ̀ débi tó ṣiṣẹ́ lọ́sọ̀lá sọ́lá ń sọ wípé kódà kó bú òkèlè kó o sílẹ̀ ni ọlọ́gbàládá lórí ó ní kéèsè yìí nìkan kó súnmọ́ ọlọ́gbàládá lórí rẹ̀ wọ́n ní à yá Rasulullah èèyàn gbọ́ bùkátà kan yóò tún gbàládá wọ́n ní bẹ́ẹ̀ ní tẹ́ bá ṣe ní ọ̀nà mi kí lẹ́ gbà wọ́n lẹ́ṣẹ̀ wọ́n ní ìdàkejì rẹ̀ níláàdá ṣé bí ẹni tó wẹ̀ tó tún ṣe nǹkan àwẹ̀ tó wá wẹ̀ ìbùdó kọ́lẹ́pẹ́ ní tó sí ni wípé tó wá súnmọ́ ìyàwó rẹ̀ tó wá wẹ̀ níjọ́ jímà tó wá rìn tí ò mú kún nǹkan ọ̀gùn tó fẹsẹ̀ rìn tó wá tètè lọ jímà ó fẹ́ má sí iṣẹ́ ládàá kan tó tó tí òjíṣẹ́ náà sàlá ń kà kalẹ̀ lórí o kọ̀ọ̀kan tó gbé yọ̀gbàládà ájì yóò gbà ti múra yóò gbà ti kìámọ̀lé jihad yóò gbà tẹ̀ tí ń gbà wò ẹsẹ̀ kọ̀ọ̀kan. tọ́wá tètè dojúmọ̀ tí ó borí àwọn èèyàn kọjá tí ó tẹ̀ ṣe lẹ́gbọ́wọ́ ó tẹ́tí sí kútùbà ní ọgbọ́ kútùbà dáadáa ní màmá wà sí ìbẹ̀rẹ̀ kútùbà ó dìde ọ̀hún yẹn náà fúlà rẹ̀. kí máa mú tó dé ìmáàmù dé ọjọ́kù ọwọ́ ń gbọ́ kútúbà káwọn kan má fara lẹ̀ o ọlọ́run sàánú yóò sàánú àwọn o ò sí ò ordinary àwọn olè náà nù ọlọ́run ti kọ́ ọ àwọn táwọn náà ọlọ́run ti rán gbogbo tá a sí tí ó sì fi fún alẹ́ láyé àtọ̀run kọ́lọ́run ó jogún rẹ̀ gbogbo àìdúró déédéé yìí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ọmọ mú kí ah! ó tún fẹ́ ṣèkejì tí máa ń já obìnrin láyà kìí ṣàtàkì òun lọ ó ń já wọn láyà alẹ́ náà tẹ́lẹ̀ níbi tí dáadáa wà káfẹ̀ tó mọ́ sọ bí ńgbà tí ọ̀wà sí dáadáa yìí tí gbogbo ẹ wà ń dá tẹ́ńṣàn ohun èṣe tuntun àdámọ́ obìnrin wọ́n dẹ̀ fẹ́ kẹ́ ajọ ohun níwọ̀ntúnwọ̀nsì <laughs> ọmọ àyà ọlọ́run fẹ́ ọgbẹ́ṣẹ́ àwọn òfìsì ìyálé mashallah àlẹ́yà ìmáni o àwọn àfáàní májẹ̀ ọ̀nà ìmáni rẹ̀ tán o májẹ̀ ọ̀nà tán tó ọba jẹ́ ọ̀nà tán wàhálà ni o oníṣẹ́ ìgbóyìnà kò sí tí ó ń bẹ lọ́kàn òní tẹ̀ ní wípé kó wọn wá tó wọn ti pa ọmọkùnrin lọ tó wọn bá rí pa kó wọn pa ọmọdéyìn mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ẹ̀mí òun ò gbé mọ́ kí ló ṣẹlẹ̀ ṣé bí bá wọn òun fi mánì wa ó ti wá ó ti jẹ́ kóhun mọ̀ yí pé òun ò tọ́ mo ní rárá tí ẹ̀ bá ṣe torí tọ́lọ́wọ̀n èèyàn máa kó náà nítorí wípé kí àṣetáyà ọmọ bá dàrú torí tó ń ṣe ó strange o kódà láàrin àwọn sálàfù ó strange mo ní àwọn ẹ̀kọ́ ni wọ́n ń láàrin àwọn tá a mọ̀ gan tó wá rí fẹ́ẹ̀rẹ́ tó ṣe ẹ̀ṣẹ̀tẹ́nì ò ní wo àmà yóò fẹ́ wá bí ó ṣe bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ tó ń tí kọ́ ọmọ ṣe kó kún fún àká kọ wá ló fi lọlẹ̀ wọ́n sọ fọ́kọ kí n ọkùnrin tó bá ti fẹ́ ṣe àwọn ìgbàgbọ́ fẹ́ ṣe kankan tẹ́lẹ̀ náà wàhálà ni bẹ̀rẹ̀ tó tún di ó kú bí ìjọ mẹ́ta nǹkan mẹ́lá tún mọ́ kí lára ó lòun ṣe sì náà òyìn kọ́kọ́ kọ́ ọkọ̀ náà ó ṣubú lulẹ̀ pé ìyàwó òun lóhun ti sì náà mo ní ta ló bá ṣe oníṣègùn kí èèyàn máa ń béèrè ìyìn lọ́wọ́ obìnrin èèyàn lòun ṣe sùnà iṣẹ́ lẹ́yìn náà lọ́sọ pé kọ́lùkọ́lù à mọ̀ ní bẹ́ẹ̀ ni torí wípé kí ni ìbànújẹ́ àti ìbàlóríjẹ́ rẹ̀ ọ́ àtẹ́kì ọmọdébìnrin jọ ní bọ́ọ̀dì lọ tó ń tọ́lá ìdílé jẹ́wọ́ ó ṣe lóòótọ́ ni ṣùgbọ́n eléyìí tó fẹ́ ṣe ìyàwó eléyìí tó wá ń sọ báyìí lójijì ó fẹ́ bà jẹ́ ni kí ni kò wọ́n ṣe mọ́ ní sàmárà ẹgbẹ́rọ ilẹ̀ lọ sí shopping ṣe bí ìgbà tó jẹ́ pé ẹni tó fẹ́ wọlé òun kò tiẹ̀ sí kọ́ wá concentrate lórí òun kan ní outing tí wọ́n lọ ló ọkàn rẹ̀rìn ló ẹ̀rin bí ìgbà lórí ẹ nílé iná òun ò ọlọ́run ló gbé òun kí wọ́n Adam, Adam, ló fi jẹ́ pé mú wọn pẹ̀lú pẹ̀lẹ́kùtù ìbẹ́lọ̀ fún ìfàwọ́mára ṣègbìyànjú lórí wọn bẹ̀rù ọlọ́wọ́ bàbá wọn gbogbo ilé ó pàtàkì a ní dánudù ẹ̀dùn onígbàkan ìbádà láàrín tágbàládá lé lórí kọba adẹ́dà mọ́jẹ̀ oṣù wa sí kọmọ́ bà wọn jẹ́ mọ́ wa lọ́wọ́ kọmọ́ bà wọn náà jẹ́ mọ́ wọn lọ́wọ́ àwọn èso tí arí látara wọn kọjá wọn yẹ kí wọ́n yẹ jù kó fi wọ́n ṣe sábà bí onílé fún wa láyé àti ní gbangba jẹ́ ògbé ìjà àlùkíyàwó سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى آل بيت الأزواج وذريته كما باركت على إبراهيم إنك حميد المجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا نعم، wọ́n كي kí a fi tọ́ alé tí ń pé um, fíṣàbílélà tí a gbà ṣọ́gẹ́ bá ṣe mọ̀ wípé bùkátà mọ́sálásí ó ti tó fẹ́jú sí so wọ́n ní ká gbìyànjú ká túbọ̀ dáṣe pé kò tí tó so wọ́n lọ wà pé kí a túbọ̀ dáṣe lẹ́nà ń fi àǹfààní yìí láti fi dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ìyá wa tí wọ́n ń ṣe sọ́dákọ̀ fún wa ní gbogbo ọjọ́ báyìí so èmi ni àwọn kan tí wọ́n há fáwọn èèyàn tí tí wọ́n ń jẹ yìí kọ́lọ̀mbà àlekẹ́lá kó má dùn wọn ní ládẹ̀ so kọ́lọ̀mbà sọ́n lẹ̀ sàrádà àwọn ẹlọ́lọ́wọ́n bá méjì kan wọ́n tọrọ wípé kẹ́ ṣàdó àfáwọn lórí nǹkan tí àwọn dáwọ́lé lórí kò kẹ́ gbá àwọn ọ̀bẹ̀ lọ́n lórí ẹ̀kan lọ́wọ́ jẹ́ kí ó rọrùn so wọ́n dẹ̀bẹ̀ àwọn ọ̀dẹ̀ náà lọ́gbẹ́ kí wọ́n ṣẹ̀dẹ̀ náà. kọba dẹ́nu ọba lọ́wọ́ sí gbogbo tí ọba adẹ́dà bá lọ́wọ́ sí àti kò sí ń àti orí náà ni máa ń já sí ní ti dáadáa kọba adẹ́dà kọba lọ́wọ́ sí kọ́dẹ̀ bá lọ́sí lọ́wọ́ sí ọ̀rọ̀ gbogbo wa ní àti gbogbo mùsùlùmí lórí gbogbo mẹ́rọ̀ ní ayé gbà àlùsọ. ten eleven. eleven. ah, Ọlọ́mbà aláàrẹ̀ ní orí Méjì ni ìbéèrè nìta. Ẹni tí èèyàn ṣe tó máa fi wẹ̀ ní ọjọ́ Júmọ́. Ó dẹ̀ tó máa wẹ̀wẹ̀ Júmọ́. Ṣé ó máa wẹ ìwẹ̀ ẹyọkan fún méjèèjì ni àbó máa wẹ lọ́tọ̀ọ̀tọ̀? Ọ̀rọ̀ pọ̀ lórí wípé ṣé ìbádà yẹn wọnú ara wọn àbá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ A rí àkọọ́lẹ̀ látọ̀dọ̀ tó ń sọ fún ọmọ rẹ̀ wípé tí ó bá dára àwẹ̀ méjì níjọ́ jímà ti jánábà àti ti ìwẹ̀ jímà wípé kó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ nítorí náà àrínú àwọn àtàwà nínú wọn ṣe kan Muhammad nasirin ara ribáyà ó fẹ́ tọ́ka sí pé ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ tóró ní mọ̀rọ́sára wọ́kítàsára ẹni tó wẹ̀ tó tún ṣe tí ó fi wẹ̀ tó wá wẹ̀ so agbàlára méjèèjì náà. ẹ̀fọ́kùnláta lórí àwọn àkáàsọ̀bà àti àkáàsà máa ń ṣe lẹ́yìn sọ̀bà àwọn àkáàsà máa ṣe láàárọ̀ àmàta ìkùn ìrìn àyàtúkù sí ìkíláàsì fọlá àti nọ́ọ̀sì ó wà nínú sọ̀bá náà ṣé ẹyẹ kan tá a bá ṣe yẹn tó máa mú méjèèjì náà ta bẹ́ẹ̀ni tá a bá ti ṣe bẹ́ẹ̀ni ìkan àníní ìdàgbé bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní àkàrò sọ̀bá àti àkàrò tá à ń ṣe lẹ́yìn àṣùbà tọ́jẹ́ ti ẹ̀yìn irun wọn ti wọnú ara lọ́tí Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Barakallahu fikum. Wa alaikum assalam. Naam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣàlàyé fún wa lórí bóyá bóyá ìyàwó pọkọ àbí ọkọ páyàwó. bẹ́ẹ̀ táwọn ọmọ bá dúró pé kọ́ má pa àyè àwọn àti kọ́ má pa bàbá wọn ṣọ ṣé wọ́n lè dúró àwọn ọmọ. àwọn ọmọ wọn kọ́ dúró pé. wọ́n ní ká má pa bàbá àwọn àbí wọ́n ní ká má pa àyà àwọn. ok ẹnu kò lórí wípé kí wọ́n pa àbí ṣẹ́rán wọn filẹ̀ kílẹ̀ gbà ló tẹ́fà ń sọ pé lókè wa lọ́hùn. tí mo bá ní lókè wa náà anything tí ó bá ń ti mú láti Ìlọrin upward torí wípé ìṣesí níbẹ̀ yẹn yàtọ̀ sí sísàlẹ̀ ń bí látara wípé jíáàdì iṣẹ́ òkúmọ̀ nínú ìfọ́jọ pẹ̀lúmọ́lá àwọn àmì wa sàn ó lapa ní gbogbo obìnrin títí sì sin gan-an òfin méjèèjì náà wọ́n ń lò lọ́wọ́ ó wà constituted ṣẹ̀rẹ́ à wà constituted lọ́hùn kò wà constituted lèbí ṣódi ní báyìí nìkan ẹ̀ wọ́n pín ogún wọ́n dá sọ̀rọ̀ rẹ̀ wọ́n dá sọ̀rọ̀ marriage and divorce gbogbo àwọn oríṣiríṣi wọ́n yìí ń ìṣẹ̀rẹ́ court tó exist tó yìí wà láti Ìlọrin ọ̀pọ̀ but kò sí nísàlẹ̀ níbí ìgbìyànjú ni àwọn ọmọ ìyá kan ṣe nísàlẹ̀ níbí láti fi jẹ́ wípé àwọn mùsùlùmí náà rí bí táàsà sí adẹ̀rí nínú àwọn mùsùlùmí náà lọ́yẹ́ pé wọn kò tẹ́ wọn lọ́rùn wọ́n ṣì ń pírífà kan lọ sí magistrate fi pé kan lọ sí ṣẹ̀rá kọ̀ọ̀kan tọ́jú mo bá òkè wa lọ ẹni tí ìlọrin ọ̀pọ̀ mo bá ní ìsàlẹ̀ ń bí dáwọ̀ ìlọrin náà pẹ̀lú àti pé Islam wà ní South Islam. Ọlọ́jà ayé tẹ̀lé ìjádà. Àrí àtẹ̀lá. Náà, mo ní nínú gbàgbọ́ mi pé kéèyàn kó na obìnrin. Bẹ́ẹ̀. Pé ó máa mú àkúṣe wá nígbà náà. Ok. Nítorí experience mi. Náà. Bàtí. Ṣé ọmọ ń na ọmọ mi ní? Ọmọ ń na ọmọ mi rárá ok kí wá lónú gbàgbọ́ rẹ̀ yà ó nárí alhamdulillah. but the experience mi ni pé nígbà tí a ti mari èmi àti ọ̀rẹ́ nìkan wà òun ò kí ń ṣe onísùnà àmọ́ mùsùlùmí ni. gẹ́gẹ́ bí èmi ṣe máa ń gbọ́yé pé ọkùnrin gbọ́dọ̀ wà fẹ́m. no ọkùnrin gbọ́dọ̀ wà fẹ́m gbọ́dọ̀ wà hash. na bí mo ṣe gbọ́yé nìyẹn eh. so tá a bá wá ń sọ̀rọ̀ yìí òun máa ń ṣe bí àṣejù pé kéèyàn ṣáà mo wá rí pé kí ní ẹ padà wá fẹ́ di aburú mọ́ lọ́wọ́ èmi tẹ́mi máa ń lejú èmi ò na ìyàwó tèmi òun tójú rẹ̀ rọ̀jù ìyàwó ẹ̀ bàjẹ́ débi pé ó wá kọjá àyè débi bàbá ọkọ tó fi pè mí pé òun lù ú ti lù ú èmi wá rí pé ọkọ yẹn díẹ̀ náà. so bàbá ọkọ yẹn yàwó méjì náà ni ọmọ orógún màmá rẹ fẹ́ ṣe ìyàwó ọkọ yẹn ló wá fi owó ìnáwó lẹ̀ púpọ̀ jù láti sílẹ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà a wá dé ilé ibi tá a ti máa ṣe ìnáwó ibẹ̀ lọ̀rọ̀ ẹ ti wá lu sí pé kan ló ná owó ó wá bẹ̀rẹ̀ sí ní kùn káàkiri sọ jáde ìyá ọmọ yẹn wá gbọ́ ọ̀rọ̀ yẹn wá bí bàbá ọkọ nínú ọwá ní kọ́lọ́ pé ọkọ ẹ̀ wá ọkọ èmi ọkọ ọkọ pé èlò ní gbogbo owó tó ná padà fún ẹ. yẹ so ọrọ yẹn wá bí. ọfẹ gbàlùjẹ náà lọwọ rẹ̀. so ìgbà tí a wá padà síbí ó tún ṣe àwọn wa gbọ́ pé nà án. gbọ́. mo rò bẹ́ẹ̀ inú wọn dùn tó dà tó ìyàpò lára wọn tó kí n èmi wá ń ṣe kò yẹ kó yìí ó wá sọ fún tó gbà ń pa sọ bẹ́ẹ̀ pé mi tó gbà nípa èmi wá ní à ó ń ṣe náà mo wá pé lẹ́yìn ìgbà tó yẹn. wọ́n tọ́ rẹ̀ ìwà ìṣèjì. ọlọ́mọdé nǹkan tí wọ́n á dábèrè ń bẹ̀rẹ̀ pé ó dá nǹkan tó wà nínú gbàgbọ́ mi yẹn pé ó lè má tún ṣe wá. bẹ́ẹ̀ kìí ṣe wọ̀n ló kìí ṣe gbàgbọ́ ó wà nínú fi wá wọ́n ẹ wọ́n tí ó fi wá mú kí wà nínú ewu. but kìí ṣe ìṣe sí alápàlẹ èèyàn but nítorí olóṣẹlẹ̀ yìí àjẹ́nà ti fẹ́ bọ́ lọ́wọ́ ọkọ ni mo fi béèrè wípé ṣé bàbá gbọ́ fóònù bàbá dẹ̀ oníbàbá gbọ́ bàbá Yorùbá ni wọ́n àbí. kódà bíi pé ó gbọ́ ìyá ẹ kò lára àwọn àti ìgbẹ́ ok mo bọ̀ sí Yorùbá ni bàbá. bó ṣe rí lójú bàbá bí ẹ ń pé ó gbọ́ ẹ ṣé Yorùbá ní bàbá Yorùbá náà ẹ wọ́n Yorùbá ń sọ pé ọ̀dà bó o ṣe náà wò but tí wọ́n ń sọ ni pé ọ̀ka rẹ̀ Fúlàní Fúlàní ọ̀hún sọ bẹ́ẹ̀ Fúlàní ọ̀sọ̀ pé mọ́nà báyẹn jọ mí ìná ìyẹn tó bá tún ṣe báyẹn jọ mí bó o ṣe nání ìsìn bẹ́ẹ̀ ni kò tún ṣe nání nǹkan tó bá ti ń sọ̀rọ̀ ìṣàrà òun ni ọmọ so bí gbogbo wọn ṣe rí síra wọn torí wípé tó bá ṣe tó bá wu irú wà burúkú bẹ́ẹ̀ sáwọn òbí tiẹ̀ ọkọ gbọ́dọ̀ máa wọ́n nù òbí ọkọ òbí tiẹ̀ náà lórí eléyìí o wẹ̀ lè da ẹbí rú èèyàn gba circumstances yẹn pàtàkì kọ́ máa ṣe wá àtúntò torí wípé dáadáa tó ṣe fóbi rẹ̀ yẹn tó dùn bàbá yẹn nú oríire rẹ̀ náà èyí tó pọ̀ ń bẹ̀ òun náà kò ń bẹ̀ àìlákòóyè ló ń fà. nam ìbéèrè mi kejì òun ni pé àwọn oríṣiríṣi ṣẹlẹ̀ ń sìn bí kan ní ẹnìkan ó ti fún ọmọ kan lóyún tí ẹbí wa lọ yọjú sí adọ́wádìbẹ̀ wọ́n ní ẹ ṣe ká so yìgì náà fún ẹni tó ti wà nínú oyún ṣé wọ́n lè so gidi bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. náà yóò bí ọmọ yẹn náà wọ́n yẹn jù àwọn tí wọ́n sọ pé wọ́n ló lè so ni wípé ibi tí wọ́n ń dé ìdá wọn lé lórí ni wípé oyún tá a mẹ́ fún un ní oyún yẹn tó pé ẹni tó ló un lóyún yẹn ni ẹni tó wá tọrọ rẹ̀ wọ́n wá mú kí a bí ẹni tó jí nǹkan láàárọ̀ tó wá sanwó rẹ̀ ní alẹ́ ṣé a sọ pé kò rà á so ti yíra nìkù ṣáàjì tó wà rọ́ọ̀jì ò ní rí pé kí ó ṣe istibran yẹn pé kó bímọ yẹn tán kó inú rẹ̀ ó free kọ́ṣẹ̀ tó wá tọrọ ó tún tọrọ lẹ́ẹ̀kan sí wọ́n wá tún tọrọ tán tó ṣe ìdíyẹ èyí ló wà rọ́ọ̀jì nínú ìṣẹ́sí àwọn afọ. náà ìbéèrè mi kọ́ ẹ̀yọ́ fọ́nsà. náà obìnrin tó lóyún ọlọ́wà kádàrà pé kó jáde láyé báwo la ti máa sìn. ta ló jáde láyé nù wọn. obìnrin tó ní oyún sínú. ṣé oyún yẹn ti dàgbà tó ṣe é bí? ó ti ṣe é bí táwọn dókítà sọ pé táwọn dókítà sọ pé oyún yẹn ní yè kí wọ́n lanú ẹ̀kẹ́ ọgbọ́mọ yẹn jáde. tó bá léye tó bá léye táwọn dókítà bá kàn tó pé oyún yẹn léye kí wọ́n lanú ẹ̀kẹ́ ọgbọ́mọ yẹn jáde láti tọ́jú kámọ́ lùz àwọn méjèèjì. ìwé tó bá jẹ́ pé oyún yẹn ò léye ó ti ó ti lọ kò ní ìdí kí wọ́n lanú ẹ̀ ká papọ̀ mọ́ oyún yẹn bẹ́ẹ̀. náà báwo la ṣe máa sí. bá ṣe ń sìnkú náà bá ṣe ń sìnkú mùsùlùmí sí wíwẹ̀ rẹ̀ òun làwọn tí wọ́n lè rí òwò rẹ̀ láyé wọ́n wẹ̀ abẹ́rẹ́ láti dòdò awẹ̀ dé orúnkún inú àtìta bá ṣe rọ̀ jẹ́lábà átùnú rẹ̀ abẹ́rẹ́ láti orí tàbí orí dé tíbú rọrùn gbogbo ẹ̀rọ akìnrin ara sí méjì apá ọ̀tún apá òsì ẹ̀yìn iwájú ẹsẹ̀ tàbá ṣe yìí nínú àwọn omi tá a fi ń wẹ̀ yẹn ìsáyédà káwọ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ ún tàbí ẹ̀mẹ́je ọ̀kan nínú wíwẹ̀ yẹn á fi tó dùn fò tí ó fi jẹ́ wípé ẹni tí ó gbé ga tí ó gbé òkú kò ní máa gbọ́ ohun burúkú tí ó lè fa ọkàn rẹ̀ bí ọmọ òpóǹdó tá a wẹ̀ ló ṣe máa ń rí ṣùgbọ́n tá a bá ti ń jẹ́ ó pẹ́ bá a ṣe tùmọ́ láwà yìí yóò máa gan yóò dẹ̀ máa hàn àníjẹ́ kó dé lẹ́bùn yìí kò sí dídì kankan bẹ̀ ọlọ́run ló mú wa bẹ̀ inú oríire ló dẹ̀ jẹ́ fún ọmọbìnrin yẹn tó bá jẹ́ pé mùsùlùmí ni nínú kú tó pé tóbìnrin bá kú ó kúkú ṣe yìí ìyẹn ni wípé ikú tó jẹ́ pé a ní bí léèrè níjọ́ ọ̀gbìn nínú sàárè so àwẹ̀ aṣọ bí taṣọ ọkùnrin náà ní ìpele mẹ́ta ètò àdàbò lóyún dàbò àtẹ̀yìn àdẹ̀gbẹ̀lẹ̀ òjúmọ́ náà báwo la ṣe máa gbé sínú sàárè bóyá kó kọjú sí gábàsì àti máa sun nọ́mà òkú àbí kó kọ ẹ̀yìn. rárá nọ́mà òkú gbogbo sísìn rẹ̀ nọ́mà òkú náà. jọ́sà fún ọlọ́ọ̀fẹ́ rẹ̀. Um, ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé àlọ́ aláṣíṣe láti bí ọwọ́. Ẹ̀mí ló ní ṣé ọwọ́ ilé yọ́ọ̀tọ̀, owó ilé yọ́ọ̀tọ̀ ni a bá máa ṣan pọ̀. Lọ́tọ̀ọ̀tọ̀. Ní mẹ́ta mẹ́ta. Mẹ́ta mẹ́ta. ni pé báwo ni a ṣe ń kú nínú irun tí wọ́n bá gbé irun ọ̀ràn yóò dúró, a yan náà tó lọ lọ́wọ́. Àwa fẹ́ kú ní inú náà báwo la ṣe ń máa yẹ pé imam tó lọ́ra ni masjidi ń bí lọ́ra ó dẹ̀ wà ní rákà ẹlẹ́ẹ̀kejì ó dẹ̀ fíìlì wípé ó lè parí rákà ẹlẹ́ẹ̀kejì yẹn tí rákà tí mọ́mù yẹn tí ò ní bọ́mọ ẹ lọ́wọ́ wàá tètè yẹn jù rẹ̀ wọ́n tó ń bá wọ̀ wípé á ah, rákà yẹn lè bọ́mọ ẹ lọ́wọ́ wàá kúrò nínú òun náà ni wàá lè jọ yẹn. ẹlẹ́ẹ̀kẹta fà. imam ni inu ramadan imam ni biwa ba ti wa ki tarawih kan wa fe ki witri o wa ni olooro kan ni o ma ki o that is meta straight bad at the long run o ki meji o mistaken di ojoko ba to joko instead of wa salamu wa fi salamu o tun wa dibe so gbogbo jama na ba dibe ìgbà tó di tí ó wá jókòó padà wá ṣiṣẹ́ sálámà ṣé ìtọ̀ràn wà fún. bẹ́ẹ̀ni torí kọ́ mọ́ bá ó ti fẹ́ jọ madrid tó a ṣe sáwù. Assalamu alaikum wa rahmatullahi Ó ní ìjọ kan, à ń kí ìrun zuru. So, à ń kí níjọ mọ́. So, ìgbà táwa kírun yẹn tán, ẹnìkan wá wọlé ó tó wá kírun yẹn òun nìkan ni a ti kírun jọmọ́ yẹn tán so ẹni wọ́n fẹ́ kírun zú rẹ̀ tábàdẹ̀ kírun zú tọ̀ a lè ṣe nọ́fílà so àwa jọ ẹni tó ṣe fẹ́ kírun zú yẹn láti fi kí eh, nọ́fílà ṣé ó lẹ́tọ̀ọ́. kò sí tó burú mẹ́ ó ní ọ̀ranyàn ó lè kírun lẹ́yìn ẹni náfílà oní náfílà náà ó lè kí náfílà rẹ̀ lẹ́yìn ọlọ́run àyàn kí lè rí ìtàkọ́kọ́. ìnàmì àfúnlẹ̀ jẹ́bẹ̀ ti kírun pẹ̀lú òjíṣẹ́ látà islam kan yóò ni àwọn èèyàn tí wọ́n tò lẹ́yìn rẹ̀ ọ̀ràn yẹn ni wọ́n ń kí ọlọ́run àyàn ló ń kírun lẹ́yìn òní náfìlà

ó dà ní àwọn tí wọ́n kí ọ̀ranyàn kò sí wàhálà. Nàá bẹ́ẹ̀ni tàbẹ́fẹ́ kí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni gbogbo náà lójúlówó ìdí tàbí pé ní ojúlówó ni wípé táwọn bá yẹ ọ̀ràn àyàwó ń jọ gbéǹda ìkíyàmà tí ọ̀bá mú kọ́lọ́njọ́ ọ̀ràn àyàwó mú wọ́n ní náfìlà tó kí ń kọ́ ẹ̀jẹ̀ àyẹ̀wò ni wọ́n fi di tí ọ̀bá jọ tó lè di kò lè di ká lo ìbára pé ọ̀ràn àyà ọ̀ṣẹ́ nípa ti pé ẹni tí ó bá yànrán fílà bẹ́ẹ̀ ó lè kírun lẹ́yìn ọlọ́run ẹ̀hẹ́ bọ̀tí tó bá sọ̀rọ̀ ikọ́ yànrán fílà yẹ kò gbé kàgbọ́n tí ò sí kankan kò sí kankan náfìlà ní ìkọ́nà àṣegbọ́rẹ́ àṣekún ìbéèrè tó pàtàkì ṣe ààrẹ kí azuri náà bẹ́ẹ̀ pé ká kí bẹ́ẹ̀ ìbéèrè tó fẹ́ béèrè ní pé ṣé náfìlà wà lẹ́yìn áṣì bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni ó ní láti sọ́lù bá dẹ̀là áṣì ìlà wọ̀ṣẹ́mùsù mọ̀tẹ́fẹ̀ ẹ má ti náfìlà lẹ́yìn àyàfi tó bá jẹ́ pé oòrùn ṣì bright ń gbà yẹn tí èṣe pé oòrùn fẹ́ lọ wọ̀ àsìkò tí wọ́n kọ̀ fún wa wípé ká má kí náfìlà lẹ́yìn asù ó nígbà tó òun bá fẹ́ lọ wọ̀ tó ń ṣe òdòdó yẹn ló fi jẹ́ wípé láyé ọmọdé tó náà kọ̀tà àbọ̀dọ̀ bí ara àná bá ṣe kí asù tán ẹ̀rú ọlọ́run ọba kan bá dìde ọba bọ́ sẹ́gbẹ̀ kan ọba bẹ̀rẹ̀ náfìlà ọmọdé bá rẹ̀ ọfẹ́ fi dá ṣẹ̀rí àpò ìyẹn bá blọ́ọ̀kù sàbẹ̀ yẹn blọ́ọ̀kù wọ́n mọ̀ wá dúró dé kí wọ́n ti kí ó fi kírun rẹ̀ tán ọwọ́ akitan ó ní ẹ̀yin àfa ìwò tún lè léyìí o ìyẹn náà lè dá lóhùn pé mo kí bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ tó lọ́lá ju èmi àti ẹ lọ mo kí láyé rẹ̀ kò dẹ̀ sàn kankan ó mọ̀ wá ní bẹ́ẹ̀ àwọn kan ṣẹ̀ gbẹ̀sìn tá kọ̀ fún un wọn ò ní wípé ti di rákà mẹ́jọ ni tó ti yé báyìí kíkọ̀ tí ń mọ̀ kọ̀ kìí ṣe kíkọ̀ tí ń pe àlè kí but kọ́rọ̀ mọ̀ bà wàhálà lẹ̀ fáwọn kan ọ̀ràn àyàn ni pé tí ó sọ yẹn ó mọ̀rún náà kí nípìnlẹ̀ tòdí ara nu nígbà tó ń lójúsí pé àwọn kan ṣe ẹ̀fẹ́ gbẹ̀sì ló jẹ́ kó stop Osman kì tòdí ara nu Ali kì tòdí ara nu àwọn sàbẹ̀ tí wọ́n kí wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tàbíì bẹ́ẹ̀ náà làwọn tàbí ni ẹ̀rọ tí ìbá ṣèṣe sí sálàfù àwọn owó wa tún ní sálàfù ọ̀hún o ló ń sọ báyìí a lè yan náfìlà lẹ́yìn afri but kó jẹ́ pé gbàrà tá a bá ti kí afri tó ti yé báyìí náà. bẹ́ẹ̀ bọ́lá ní káyọ̀. Sáwọn alékún wa láti ọ̀rọ̀ lọ́jà rí gbé àbá. Ànílò ìdára àtẹ́ iná. Dẹ́bí ẹ sọ fún wa pé àwọn ìyàwó wa, igun ìhà wa ni Ọlọ́run ti dá wọn. Bẹ́ẹ̀. bá rí bẹ́ẹ̀ kí ló ń fa ìkọ̀ sílẹ̀ táwọn ìyàwó yẹn tó fi ń kọ̀ wá sílẹ̀ àti táwọn kọ̀ wá sílẹ̀ ìyàwó láwọn ti kọ̀ sílẹ̀ igun ara tọ́lọ̀ fìlà yẹn gbogbo lọ́ra sí. <laughs> nẹ́ẹ̀sì níbo ni wọ́n ti dá wa nínú ti <laughs> ìpìlẹ̀ ni wọ́n ń sọ yìí but marriage ó dá lórí àgbọ́yé àti ìṣe dáadáa sí rẹ̀ ni tó bá fẹ́ di wípé àgbọ́yé yẹn ìpalára fẹ́ bá tí yóò wà kọdí àti tí rítọ́lọ́run ṣe fáwọn méjèèjì tí wọ́n yẹra nù tó bá kúrò nínú ẹ̀fán àti ẹ̀ ẹlòmí ìjọba lọ fẹ́ yóò jẹ ẹ̀fán àfún ọ̀nà tuntun tí wọ́n náà bá fẹ́ òun náà jẹ ẹ̀fán àfún ọ̀nà. tí mi bá fẹ́ lómi máa ń kọ́ sà. tọ́wọ́ bá fẹ́ lómi ọ̀ àpòǹgbò pẹ̀lú àìpé rẹ̀ ọ̀gbọ́n ìtọ́ka pàtàkì ni pé ọgbọ́dọ̀ ṣe sìnà tọ́ bá ṣe sìnà àlàfo rẹ̀ yẹn kọ́lọ́ kọ́ yẹ pé iná ni ó fi yìí rẹ̀ kọ́lọ́ ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọlọ́run àti káàrí ń pẹ̀sà. Àrí àtẹ̀yìn náà. Àfáà tó lọ. Dàmù. Ìbéèrè tó ń ṣe ọjọ́ yẹn lòdì lórí àdéhùn sọ̀rọ̀sọ̀rọ̀ tó sọ pé tí a bá kí ọrùn àṣùbàtọ̀ àwa dúró ní pòsíṣọ̀n lọ́lọ́ à ń ṣe àṣìkáàbù à ń ka kùránù àwọn adúgbò bẹ̀rẹ̀ tó fi wá di pé òun wá fi yọ àwọn mú nọ́fìlà rákà méjì wá àgbà aládà ájí àti múra pẹ̀lú lẹ́ẹ̀mẹ́ta and number two àtúnwá sọ̀rọ̀ àwọn àsìkò tí a lè kírun nípa tó wọn bá ṣẹ̀fẹ́ yọ wọ́n orí sílẹ̀ gbogbo lásìkò ó bá ń pọ́n àbọ̀ tó ṣe ròdòròdò yẹn ọ̀fẹ́ kákìmù gbà yìí. especially time. a time nísìn nígbà míì ó lè wọ bí seven oh three ìgbà míì 706. oh six ìwà míì quarter after seven ó depend lórí bí alfajẹ́ bá ń ṣe tètè yọ sí. Ah, so lẹ́yìn àsìkò yẹn jáde 10 minutes after àsìkò yẹn ṣáà lè ní wọ́n flower tó ṣe wá bọ́ kó wá bá àdìsí yẹn mú. àwọn ti kó ní máa bí sí because oòrùn fẹ́ máa jáde bọ̀ ni ló fi pọ́n báyìí kò tó bá ti jáde tán kò ní pọ́n bẹ́ẹ̀ náà á tàn kalẹ̀. ẹ̀tọ́ yìí pẹ̀lú ṣàgbà ọ̀gá ní wọn adó tí máa ṣe ti seven thirty tí wọn mú lọ́pìlà wa tí wọn bá ìwé ṣàǹfà ní ládàá yìí. bẹ́ẹ̀ni kọ́tà àtàgbẹ̀ yẹn bá ah, kọ́tà àtàgbẹ̀ yẹn bá torí kọ́tà àtà ní abdulaziz níbi tó bá ti wọ ibi tó mú ti yọ wà rí pé gbogbo ẹ̀ ti ó ti kílẹ̀ ẹlẹ́kejì gbẹnugbẹ tó wá di pé òun wá fẹ́ wọ̀ náà torí a máa ti rí omi tó pọ́nrọ́ sí ẹ̀. máa ròdò ròdò ti fẹ́ bọ́ sínú. tí àwọn ọ̀dọ́ ọkàn bá wà tí wọ́n wá ìjà sùn tó wọ́n sí ìgbìmọ̀ lòdì sí ọ̀lẹ́ sáré mu wá. bẹ́ẹ̀ni torí pé kò tiẹ̀ níka sùn ọ̀la yẹ̀lẹ̀ á mú bára káàkan. nínú asri kóòrùn tó wọ̀ wípé ó ti bá so tó ti yé báyìí nìkù at least mú rákà kan kóòrùn tó wọ̀ ìgbà tó ń kí lọ́wọ́ òun sì máa pọ́n gbogbo àwọn conditions ẹ máa wà ń bẹ̀ tó fi túmọ̀ sí pé ìrún tó jẹ́ ìrún ọ̀rọ̀ ẹ̀yà ó gbọ́dọ̀ mú another hadith tí àrùsàrà sọ̀rọ̀ nígbà tí uh, ọmọ ṣe Israel wà Miraj tó ń fẹ́ wà jẹ́ pọ̀ ń gbọ́ ìwé ẹ̀sẹ̀ èèyàn fún ní sáré ti di ìgbè láàrin wọ́n ní kí lọ́rọ̀ ṣe pé ó máa ń gbogbo àtọ́bá ti ṣàlùwàlá àwọn raka so láwọn àsìkò minimum tó máa mú wá ní raka méjì ó máa mú náà fún àwà tó pọ̀ gbọ̀ngbọ̀ tó máa mú àtúnṣe raka méjì wà ló fi jẹ́ pé anytime tó bá ṣàlùwàlá anytime o lè mú náfìlà ara kan lójú. tó bá jẹ́ àsìkò tó ń bọ́ lẹ́sílẹ́sí ọ̀rọ̀. anytime anytime tàbí o ṣe ṣe tàwáfù tán wàá mú náfìlà wọn tàbí o wọ masjid o dẹ̀ ní àlùwàlá wàá mú náfìlà ara kan lójú wa. ìbàjẹ́ gbà tó ń mú pọ́n àbí ò pọ́n anytime. lọ́pọ̀lọpọ̀ àwọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh oṣù àkọwà lọ́kàn tọ́lá àfà ẹ̀ náà جزاكم الله خير وأنت بارك الله فيكم أجيب بارك الله بالي لي نعم tó máa ń ṣe ṣìnà hmm? kò ń ṣe pé wọ́n rò kò ń ṣe ṣìnà àbí àwọn òpin as in messages oríṣiríṣi ọmọ gan ti wọ́ síta so kò dẹ̀ sẹ́yìn níṣu lọ́kà ìyẹn ẹni tọ̀hún torí gbàtọ́rọ̀ ẹ̀yẹn dèyàn ọ̀yà máa délẹ́bù kan wọ́n bá sọ pé lò gbogbo èyí tó fi ń kọ́ọ̀tù side shows yìí kókó fẹ́ nìyí kó mọ̀ pé ìyàwó méjì ló ní tó bá fi pé agbẹ́rẹ́ tó gbé jù bẹ́ẹ̀ lọ ó lè fẹ́ mẹ́ta maximum is mẹ́rin but kò gbọ́ ó ṣá máa ń ṣe kiri so oríṣiríṣi ìyàwó ti rí now àwọn fámìlì ìyàwó ọ̀n dóńdó pé ó ti tó fílẹ̀ because ó ti ń délẹ́kùn pé lára àwọn ẹni tọ̀hún wọ́n ti ń fọ̀rọ̀ ránṣẹ́ nǹkan ṣẹlẹ̀ incident kan ṣẹlẹ̀ lẹ́yìn pé ìyàwó rí mẹ́sẹ̀jì kan ó mẹ́kọ̀ ó máa máa pé obìnrin nínú ilé tọkọ dẹ̀ wá ń bẹ̀ ìgbà ní ìyàwó á jáde lọ bí ara wọn ò yá ó lọ tó fífò nǹkan kan tó bá dé ó lè bá underwear nínú ilé àbí bá àlòkù àwọn nǹkan tí wọ́n lò ó kí àpẹ́kùn sí kúbíyá ó ń ṣe ṣìnà mùsùlùmí dẹ̀ lọ́kọ̀ mùsùlùmí níyàwó so àwọn kan yẹn ti pọ̀ débi pé ó ti ń fẹ́ máa débi stress there was message tí wọ́n ṣe tó ń ìyàwó rí nǹkan kọ́kọ́ ń ṣe ó wá ń wá fẹ́ máa tara which is natural ọ̀rọ̀ wá dọ́dọ̀ àwọn tọ̀hún yẹn àwọn abẹ́rẹ̀ sí fọ́rọ̀ ránṣẹ́ pé àìwọ́ ah, ọ̀ṣẹ́ gbàgbó àwọn máa fi lílá fi bàbá kùrẹ́sì àwọn máa fi hàn ẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sáà ránṣẹ́ so ìyẹn tí mo fẹ́ jẹ́ kí ní òṣìṣẹ́ yíwọ́ báyìí so àwọn fámìlì ìyàwó tí wọ́n ń dòǹdò pé lò ó tó fi ọmọkùnrin ilẹ̀ but ìyàwó wò pé àwọn míì nù wọ́n wò pé ẹni tí ẹni kò fi ilẹ̀ yìí eléyìí ọkọ ẹ̀ ti so mọ́ ọ̀dọ̀ ọkọ nígbà míì kan tó máa ń sọ̀rọ̀ ó máa ń fẹ́ ó máa ń fẹ́ máa excuses míì wá kọ́kọ́ wọ́n pé bí a tọ́rọ mọ̀ sí báyìí bí a kiri kọ̀ǹkọ̀ǹkọ̀ but kókó rẹ̀ ní pé ọkọ yẹn wọ́n ti sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sí kò rẹ́dí àti jáwọ́ ó dẹ̀ ń kópa lára bá health ìyàwó pé bóbi kó oríṣiríṣi àwọn health tó máa ń tẹ̀lé àwọn ọ̀sán mẹ́rin ó ti ń kópa lára bá ìyàwó tó ń ṣèṣì gbá ṣèṣàwó so ẹsẹ̀ oṣù wájú pé èwo ni kó ṣe nú méjèèjì èwo ni kó ṣe bẹ́ẹ̀ni kò sí èwo kó ṣe ń bẹ̀ ọ̀nà ọmọ papọ̀ ọmọbìnrin yẹn ní valid excuse láti béèrè pé kó túnlẹ̀ tí ò bá túnlẹ̀ lójúbọ̀rọ̀ kó gbé lọ sí kọ́ọ̀tù kan túnlẹ̀ oníranù lélẹ̀ kọ́lọ̀n gbogbo wa kọ́lọ̀n mọ́ sí ìlú ẹ̀kà so tó di wípé ọ̀wà bá ìgbésẹ̀ ayé ọmọ ìjẹ́ ti fẹ́ di pé ìná ti fẹ́ di ó ti fẹ́ di normal thing fún àwọn èèyàn ọmọ tó ń bá ìṣẹ̀ranù gan wọn ò dẹ̀ láìdá so ìbẹ́sẹ̀ náà ni kó tẹ̀lé advice àwọn òbí rẹ̀ kọ́ àrùn tó ń pa ọmọbìnrin ẹlẹ́yìn ní pé eléyìí tẹ́ pé ó náwó lórí àwọn ọmọ ó ń ṣe ẹ̀tọ́ lórí àwọn ọmọ àìmọye nǹkan míyàn mẹ́ máa tó máa ń ṣe tí ò ṣe máa tẹnu sọ so ó wá ń gbàyà pé yes òun ṣiṣẹ́ lóòótọ́ but èyí tó òun ṣe gan kò ká bùkátà tó wà nílẹ̀ lórí family báwo ni ẹgbẹ́ responsibility rẹ̀ wọ́n kọ̀ǹpẹ́lẹ̀ mi ní ṣẹ̀ra kọ̀ tí tó bá máa mú wá tàbí tí wọ́n bá tí wọ́n fi máa mójútó àwọn ọmọ rẹ̀ but definitely obìnrin yẹn ò yẹ kó stay under that circumstances tó bá ti pé one ifa ó ti ń wà threatening débi wípé àrùn burúkú ti ń fà ó ti fẹ́ máa kan ọmọbìnrin tàbí ẹni ọmọbìnrin ti fẹ́ ó ti fẹ́ wà ní ewu bí ẹni tí ó pààyàn nìbìyàn kìí ṣe

tẹlifíṣàn ti ń bẹ níwájú rẹ̀ báyìí ó dé ndí rẹ̀ ó ló pọ̀ mọ́ lónìí hospital ọmọbìnrin yẹn sùn jẹ́ ó dákun ìyá ọmọbìnrin ló ní èyí tó ṣiṣẹ́ ẹ̀ ti tó ok circumstances bá gbogbo àwọn ayọ̀bẹ́fẹ́ ilé apara ẹni nǹkan kan kìí ṣe mi lójijì ní bẹ̀rẹ̀ ó ń graduate sí ni ẹni tó yẹ pé ó ti ń ṣe sìnà ọ̀rọ̀ yẹn ti wá di pé ó rinlẹ̀ débi pé àwọn tí ń bá wọ́n tẹ̀sí wá kàkókò ìbò wọ́n ní ìgboyà yẹn alẹ́bàtẹ̀ ìgboyà lórí aburú débi pé wọ́n fẹ́ wá máa tírẹ́sì obìnrin tí ń bẹ nù lé ah, yẹn ó bọ̀lá yẹra fún. ìyàwó ni ọkọ ló ń kẹ́sìn sí. àbí ló ti ẹ̀ ló ń ló ń kọ́ ó ti ń ráwọn messages bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. ọ̀káyàwó rẹ̀ mọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so. common with time common with time ah obìnrin tó wà nílé ọkọ tó ń gbójú bóyá wá pé ọkùnrin ọlọ́kùnrin wálé wá báwọn ṣe máa fíà tàbí tó ń jáde lọ ṣe máa fíà pẹ̀lọ́kùnrin ọlọ́kùnrin kọ́kùnrin mọ́ with time ara rẹ̀ júrà ẹ̀ ìgboyà lórí ìbàjẹ́ ẹ̀ ó ti tó gbogbo tọ́jẹ́ rí pé ṣọ́mọ pé ọmọkùnrin yẹn mọ ọkọ bọ ọkọ lè má mọ̀ ẹni tí lórí ìṣẹ́ pé. Um, ẹlẹ́kẹta òbí tí ó mùsùlùmí ni bàbá mùsùlùmí ni ìyá àwọn ọmọ tí wọ́n bí wọ́n ń gbìyànjú lọ́sùn lósì pé tó bá ti ń yọ díẹ̀díẹ̀ ẹni tèrè èjì tèrè láti máa fi bá wọn gbọ́ bùkátà but èyí bàbá ó láwọn nǹkan tó ń ṣe tó jẹ́ àwọn tó clear tí ó sí èméjì lórí ẹ̀ na wọ́n ti wá ń kọ́ kí ní ilẹ̀ ń kópa lára bá àlàáfíà bàbá so kí ní ẹ ti wá ń pelékẹ́ wípé ìgbàmí wọn máa di ọfíìsù ìgbàmí ìfọ́n máa ná ìmọ̀ye tó bá ti dójú ẹ̀ tí ẹ ti wọ́ra gan ní ká ah, lẹ́yìn lẹ́yìn òun òjẹ́ dédé báyìí mọ́ òun òjẹ́ ṣe báyìí mọ́ ṣe báyìí tó bá ti di pàlàtí àtúntò dé ìfà káràtí àtúndé gan láti padà ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́kọ̀ọ́ lọ sọ́dọ̀ dókítà dókítà bí àwọn questions kan wọ́n sọ ó ní àrárá ẹni fún àbẹ̀lẹ̀ ẹ má dánwò ó ń ṣe báyìí ó ń ṣe báyìí ó ń ṣe báyìí dọ́rí dókítà ni kí ló dé tẹ́ fi ń wọ̀ ọ́ bẹ́ẹ̀ dájú ojú burúkú tí ó fi wo ìyá sí ó tẹ̀lé wọn lọ ẹ má dánwò lọ́gbọ̀n pa gbogbo tẹ́ ń béèrè gbogbo ẹ̀ ní ó kó sí wọ́n ní kí làwọn jáde níbẹ̀ yẹn sí ihun tí wọ́n sọ pé ó ń ṣe tírọ́pù yẹn kí wọ́n má dédìí ẹ̀mọ̀ pé ó lè jẹ́ kí ni ilẹ̀ máa bá lọ o tírọ́pù ń sọ bẹ́ẹ̀ ẹni tó ti dàgbàlagbà tó ń ṣe fifty sixty seventy ní èjì ẹ̀ o so ó wá wọ́n ní kò pẹ́ tó jáde níbẹ̀ yẹn ihun tó ń sọ yẹn náà ni ẹni yẹn tó ló tún kò sí ọ̀nà àti bí ohun tó ń sọ pé ń sìn lélẹ̀ kò gbọ́ now ibi tí ìṣòro wà ní pé àwọn ọmọ wọ́n ní ṣé káwọn fi mọ lórí pé owó oúnjẹ káwọn expect òkè owó oúnjẹ bí á lóṣù bí á fifteen thousand ní lóṣù lẹ́yìn oṣù yẹn gbogbo tó máa ṣe ń pè pé àwọn lè gbá nídàwó káwọn máa yà sí ó ti di following year àbí káwọn fún ọ ní tí àwọn máa ń fún wọn. rárá nídìí tí wọ́n nídìí ni kí n fún un tí n fún un ẹ̀tọ́ rẹ̀ ni ìjọba wa fi ṣe oní àǹtà rẹ̀ torí amúnidáràn lélẹ̀ téèyàn ọ̀bá rìn o lè sọ pé o fẹ́ kọ̀rẹ́tì lè yọ wà kó sí àbúrò mi torí rẹ̀ nì n tó jẹ́ ẹ̀tọ́ n tó yẹ kó jẹ sára tó sì lálàáfíà ó lè tẹ̀ mọ́lẹ̀ láti ṣèbàjẹ́ jù àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kódà tẹ́ ẹ bá ní ẹ máa tó oúnjẹ gan fún ó lè ta oúnjẹ láti fi ṣèbàjẹ́ ó ti di mọ́tò lù mọ́tò ẹni tí ọtí ni wọ́n máa ń mú wá síwájú òjíṣẹ́ látàtàlá gbogbo ògbà fóòmù gbogbo ògbà tí wọ́n bá rẹ̀ sí mú wá síwájú òjíṣẹ́ látàtàlá wọ́n fún lẹ́gbà tó bá ti rí nǹkan kan tó dáa tọ́rọ ẹwà kò lówó yóò rà láwọn alóhùn àkójíṣẹ́ látàtàlá táwọn ilé nǹkan bá wá ń fà á ká ká lọ yóò àmú ọwá fúnwájú òjíṣẹ́ lára ọ̀gá sanwó lówó òjíṣẹ́ lára ọ̀gá ọ̀gá fún sẹ́yìn òjíṣẹ́ lára ọ̀gá ọ̀sánwó bí i ṣe máa ṣe ń gbogbo ògbà mi bí i ṣe máa ṣe ń gbogbo tó bá ti rí nǹkan kan tó dáa ó fẹ́ ah, èkéle ìtọ́sọ́ òjíṣẹ́ lára ọ̀gá yọ́ra pẹ̀lú àwọn yọ́ra tí wọ́n bá ti ní ọya ẹwà sanwó àsìkò tẹ́ dáwà ní àríkà ọ̀kadà yóò àlọ́fẹ́lẹ̀ sanwó olóògùn kíláàsì láti máa wọ́n dẹ̀ tún lè rètè. so but wọ́n máa mú tí gbogbo gbà gbogbo gbà náà nílẹ̀ máa ń dáṣe rà fún inú máa bí ọmọ ọ̀rọ̀jọ́ kan ẹ jẹ́ àyẹ̀jú ọmọkùnrin tó jíṣe báyìí ọwọ́ á sọ̀rọ̀ burúkú fún òṣìṣẹ́ náà fún ẹni dáa o fáyín náà ó yóò máa wà lọ́sọ̀lá ọ̀hánà ẹ̀fílẹ̀ ọ̀fẹ́ràn ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ó kó sínú ẹ̀sẹ̀ ní kò fún dáàjẹ̀ sí látòlórí ẹ̀sẹ̀ ní àmọ́ nígbà tí wọ́n tó wáyé ìṣẹ́ náà sọ́nà ṣó fi bùn tí wọ́n dáṣẹ̀rẹ̀ àfún wọ́n àfún ṣùgbọ́n ó tún kó sí àdánwò rẹ̀ but àwa ní sọ pé torí kókó sínú àdúrà out i out gbogbo condition tó bá wà a ṣe máa gbìyànjú lórí ẹ̀ ni láwọn ọmọ àwọn ayọ̀ òde tàbá dáadáa nìkan ọmọ ọlọ́run lè lò ayé sábà tó kí ajé sábà di oríire fún tí ọ̀bá dẹ̀ ṣe àwọn òní kó sínú ìwọ̀ wípé àṣẹ̀tọ́ kásẹ̀ tó mọ́ sọ bàbá sọ pé bàbá òbí ọ̀rọ̀ wọn gbẹgẹ́ kí wọ́n ṣe gbìyànjú wọn tí wọ́n dẹ̀ mọ́nítọ̀ rẹ̀ dáadáa kẹ́mà ṣàpé tí wọ́n kẹ́mà ṣe fún jù òun àdúrà tó ń mọ́ for sure classmate wa láti primary school ló ti kìí ṣe nìkan fi ògógóró yóò fi ṣe omi tí ó fi tàn lọ sálẹ̀ ojú rẹ̀ wà yóò àmọ́ pariwo and very brilliant wọ́n wá sú bàbá yẹn jọkàn bàbá yẹn wá ní òkú bọ́yá àwọn tí ó ń bá rìn bóyá àwọn ni ló fi fi wípé àmọ́ bàbá rẹ̀ ó wá rí pé gbogbo àwọn tí ń bá rìn èyí tí ò sírìọ́sì nínú wọn nínú apá àpá lẹ́tọ́ o àwẹ̀ monday and thursday ẹni tí ò sí lọ́sàn ọ̀gọ̀rọ̀ àwọn yòókù kò sí kí á mọ̀ léèlì wọn ọpẹ́ tapo bọ́yá oṣù méjì méjì lọ́n fi ń parí Quran ìdí wọn fẹ́ ìdíkọ́lá years ago bàbá ẹ̀ wá sọ gbólóhùn kan bẹ́ẹ̀ ẹ tí ẹ ṣàdúrà tó bá ti mú kí ní ẹ̀bá yóò kàmà jẹ́ bí ìgbà jẹ́ pé ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ ló fi dìdìdìdìdì ẹni tí ó bí i fún ó ṣe bá àti ọ̀sẹ̀ kan lọ́wọ́ ní tí kì ní ọba ẹgbẹ́ ní ọgbọ́ ogun ó lè fi gbómìmù àti kankan mímu bó ṣe sílẹ̀ ní tí ò dé di rẹ̀ máa onítọ̀ bá jẹ̀ ní kó má ti gbọ́ ohun rẹ̀ báyìí èbí ọmọ ìgbé òun lẹ́sẹ̀kẹsẹ̀ gbọ́nà ọba ti gbà lọ́rẹ̀ ọba iṣẹ́ àdúrà iṣẹ́ àdúrà so tí wọ́n má jà kàn múnà kí wọ́n sì bẹ́lọ̀ fún ọba bá wọn ní kí wọ́n ti tẹ lórí kí wọ́n bẹ́lọ̀ ọba fún kọ̀sá ti kú. ó wá kó kọ̀sá torí pé ó ń gún àwọn olówó lọ. torí ó ń gún àwọn olówó lọ. báyìí. ní pé oúnjẹ àwọn lè máa gbìyànjú àtúnṣe yẹn but gbogbo consequences tó bá ní í ṣe pẹ̀lú healthy tó jẹ́ pàtàkì nǹkan yìí ni wípé àwọn oníyà sí wọ́n ló kọ́ra rẹ̀ bọ̀ wọ́n lọ́ra rẹ̀. tí ẹ̀sìn yẹn bá ti bẹ́ẹ̀ wọ́n mójútó ẹ̀sìn ó ń kírun ó ń gbà rọ̀ ó sì ń gbà rọ̀. healthy ò gbé. ò gbé but ó ń kírun gbogbo tí ò ní tí ó jẹ́ olè ìjọba àtàkì jù. kí wọ́n má jẹ́ kí ìwọ tiwọn lórí rẹ̀ ìwọ ọrùn rẹ̀ lórí àwọn ọmọ ẹ̀hẹ̀ bọ̀ṣẹ́ máa ṣàdúrà fún wọ́n á sì máa òrùn máa máa forí bẹ́ẹ̀ náà ẹ̀ ká máa pẹ̀lú mọ́nítọ́nì pẹ̀lú mọ́nítọ́nì ọba kó bá kún um, one last one uh, láàrin ó máa ń which is natural ó máa ń tẹ̀lẹ̀ tẹ́kùn ọkọ máa ń ẹ̀kọ́ ọkọ ó máa ń há sí ọ̀dọ̀ ìyàwó naturally ìyàwó náà máa ń há sí ọ̀dọ̀ ọkọ ó lè jẹ́ pé tí ó ni ìlérí àwọn olè máa sọ́dún pé tí ó ló àrí. wọ́n máa ń sáwọn fẹ́ ẹ máa ń jẹra yín. lọ́dọ̀ observation ti sà. so now ọba pè wá ojú ọ̀dọ́ máa gbọ́. <laughs> Uh, mo wá mo pẹ́lú mo ti bá àwọn kankan rí ló jẹ́ kí n fẹ́ béèrè in public. now ẹ wọ́n rí kọ́kọ́ mi àwọn pé òun ò ní forí nǹkan báyìí báyìí báyìí tó ṣe. wípé mi ní mi ìbọn ẹ o. bẹ́ẹ̀ òun ò ní yáàfì ẹ̀ ìyàwó mi náà tó ń do pé ọkọ̀ ìwọ̀n yẹ kó ṣe báyìí fáwọn kò ṣe yẹ kó báyìí fóun kò ṣe òun ló tẹ̀ fún nílọ́gbọ́n tóun lọ ṣe báyìí tóun lọ ṣe báyìí tóun lọ ṣe báyìí ó ní kó palára nínú bá palára náà wò òun á tún ṣe kalẹ̀ dé á tún bẹ́nu gbọ̀ngbọ̀n á tún jẹ́ pé kí òun ò ní yá sí ẹ̀ táwọn bá jẹ́ wájú ọlọ́run àwọn lọ́rùjọ́ yẹn. kò dénú threat ni tó bá jẹ́ pé láàrin lọ́kọ láyà ni threat ni kò dénú. gbogbo ló fi jẹ́ pé ọ̀rọ̀ lọ́kọ láyà ó ṣòro tọ́wọ́ àti ti pẹ́ẹ́ tẹnu bọ́ra wọn lẹ́nu nísìnyí wọn ti kó sínú kíní gbogbo tó nǹkan yẹn nísìnyí wọ́n wọ́n sọ pé àbórí kíní burúkú ìkílá àti ìdọ̀tí ní ń dá lẹ́jọ́ àbọ̀gbọ̀ ìtọ́kùsọ̀ tẹ́ni ẹ̀gbọ́n mọ́dà lóhùn oríṣiríṣi yọ àdìsẹ̀ ọ̀rọ̀ ọlọ́kọ̀ láyà òṣìṣẹ́ mọ́sálà àṣọlá mọ́ ok yé kí n fọ́ ní sàn. ìgbà tí sẹ́tìlá abúkọ̀ fún díẹ̀ rà tó rí bí àṣà ṣe ń ṣe pẹ̀lú òjíṣẹ́ mẹ́sìlá àlọ́sọ́lá ó wá ń bá Aisha tó bẹ̀rẹ̀ sí òjíṣẹ́ lára ní ó ti tó ìyàwó mi nípa ṣe ìyàwó mi jẹ́jẹ́ ókè ọ̀pẹ́ rẹ̀ lórí bí wọ́n jọ ń ṣe ń ṣe lónìí à ẹ ti ìwọ́ọ̀bù mi ní tìǹ nínú kúbẹ́kúbẹ́ yìí náà ẹ̀yìn bóòmù yìí náà ẹ jẹ́ kí n jẹ́ páàtì rẹ̀ náà ṣé wọn sáà ní tí mo tó bá ilé ṣẹlẹ̀ pẹ̀lú ẹni tó dáa jù lẹ́dà falókù sórí ọ̀rọ̀ ọlọ́kọláya ẹni tí ọba lẹ́dà gbé sáàrin yẹn wọ́n lè bá yẹ́gẹ́gẹ́gẹ́ náà á gbà ìjọba ìrọ̀lẹ̀ gbogbo ẹ̀ kò sí relationship tó close láyé tó close relationship tó bí àsúnmẹ́rẹ̀ ní ti tọkọláya so ìdí ẹ̀kọ́ màá ṣe wá àti fún ọ náà ní pé kí wọ́n láforíjìn kí wọ́n láforítì kí wọ́n ní àmúmára kí wọ́n dẹ̀mọ̀ ṣàdúrà fún wa. an extension sir eh, níbi interpersonal relationship so eh, ó máa ń ṣẹlẹ̀ tẹ́ pé ẹ̀tọ́ tèmi ó lè há sọ́wọ́ ẹni yìí ó lè jẹ́ ẹ̀tọ́ wò ó lè tó wó ó lè jẹ́ nǹkan míì. now ó lè ṣe tiẹ̀. kì í dẹ̀ ṣe kò yé akọ́wọ́ rẹ̀ so àbí sisters náà lè lè jẹ́ yìí lè ọdún àbí lè kan

ó ti wà lọ́wọ́ òun. nígbà wọn fẹ́ sáré dábẹ́ fúta wọn fẹ́ ṣe kẹ́kọ̀ọ́ pẹ̀lẹ́ kó fún lówó lówó tí ò bá sówó yẹn á fún ẹni tó lówó ní sùúrù bọ̀tówó yẹn bá ti wà á kó san owó lówó fún un. àwọn kí nìyẹn máa ń ṣẹlẹ̀ lóríṣiríṣi tẹ́ pé ọlọ́run ọ̀dà bákan náà sà. àní sáàtù sọ́dọ̀ jura wa lọ wà á ti pẹ́ ní kò ní juwọ́lẹ̀ ní kíní ìbọ̀rọ̀ so ẹlòmíì kẹ̀lẹ̀ wá kẹ́kọ́ pé tẹ́wọ́ bá sọ̀rọ̀ lé ní lọ́la tó wà á fi lọ sílà á fi juwọ́lẹ̀ now irú àwọn faces bẹ́ẹ̀ yẹn sà ṣé ohun tó fi ń dáa dùn ní pé ẹni yìí ó fojú mi hàn báyìí báyìí báyìí ó lẹ́sìn gófúrú báyìí kí n sí ilẹ̀ dàkí àmà káwá sọ́jọ́ ẹ̀rù wọ́n wá ju ọlọ́wọ́n bá ní àbí kéèyàn yá fi ẹ̀ torí ìtọ́lọ́wọ́n bá pé kọ́ máa dẹ̀lẹ́kẹ́ tí ó torí san hmm. tó máa ń tí ń dẹ̀lẹ́kẹ́ yìí bó máa ń ṣe ń pẹ́ sí yọ̀mọ̀ gbáládá ẹ̀gbọ́n eh, kọ́ máa sọ pé àwọn ọgbà náà eh, kọ́ máa ṣàdúrà kó ìfà bọ̀ bó bá ti ń tẹ̀lẹ́kẹ̀ yẹn a máa gbàládà dídẹ̀lẹ́kẹ̀. ní mọ́sálẹ̀ ọjẹ́ ó jẹ́ lówó yẹn ó ní kò sán yìí òun náà létí hmm. but kò sán láṣà tí ọmọ bẹ̀ṣẹ̀ yọ́ mọ̀ bẹ̀sẹ̀ pé ó ní òbìkítà kọ̀ọ̀kan òṣìṣẹ́ máa ẹjọ́ bá ń yáléwó tó ń dà níyàn láti san ọlọ́run ọba san tí ò bá dà níyàn rẹ̀ yọ bẹ̀sẹ̀ rẹ̀ ẹni tí wọ́n wá jẹ òun wá ń dẹ̀lẹ́kẹ ó sì sọ lópin ìgbà tí ò fi san yẹn yọ mọ̀ gbà ládàá rẹ̀. irú èèyàn bẹ́ẹ̀ ṣé èèyàn délé máa ń fọ́rọ́ pé bọ́lọ̀ bá ń sàkóríjì gbogbo ohun tó kó sí àbí kí wọ́n fílẹ̀ pé kó sàmà rán nǹkan ẹ̀ kó sanwó tèmi ò bọ̀ sàmà rán nǹkan ẹ̀. rárá èèyàn máa ṣàdúrà fún yín pé kó sanwó èèyàn fún yà bọ̀dé yóò ṣọ́ níjọ́ mi bàbá kéèyàn má kó sí lọ́wọ́. bẹ́ẹ̀ni kó bá jẹ́ bí ẹ̀rù àbáwọn nǹkan míì tí ò ń ṣe tó ń kọ́sà. tí ò ṣòwò. bẹ́ẹ̀ni bí ẹ̀rù bí ọ̀rọ̀ bí àwọn nǹkan. wọ́n ti mọ máa ń ṣiṣẹ́ sí báyìí kéèyàn yẹra fún. mùsùlùmí ìṣẹ́ni alákọ̀ ìwẹ̀ ìwẹ̀ aláìkùnkùn pàápàá tí mùsùlùmí máa ń ṣọ́jú lẹ́yìn ẹ̀rùn ẹnu ni torí ẹnu bà nǹkan tí nǹkan ní ìláyé ò lè bàjẹ́ yọ bàjẹ́ tó yẹ pé àti ṣe àtúnṣe rẹ̀ ó lè difficult ló jẹ́ kó jíṣẹ́ lábàrá fúlàní sọ pé ìkónuró àkóyọrùn lẹ́yìn ìgbà tí èèyàn bá ti mójú tó irun rẹ̀ á kò sọ ẹnu torí gbogbo dáadáa tí ó rí lára àrùn tí ò bá ṣọ́ra ẹnu lè di gbogbo ẹ̀wù kọ́nà ọ̀rẹ́ àwọn ẹ̀yà rẹ̀ Bẹ́ẹ̀ni. Tọ́ba mẹ́sàn-án jẹ́ gbọ́ba. bẹ́ẹ̀ ẹ máa lákọọ́lẹ̀ ẹ máa lákọọ́lẹ̀ tẹ́ bá wá lákọọ́lẹ̀ take action lórí rẹ̀ dáadáa action tó jẹ́ pé tí ò bá tó bá default ìgbà tí wọ́n bá ń ra mú ló fi jẹ́ pé nínú nǹkan tí ṣe rẹ̀ àgbékalẹ̀ ó ní jìngínà zaman ok tí wọ́n fẹ́ gbà kí ló ti dúró mo fi mọ́tò dúró bàbá ìlú o tó ọba san átàmọ́tò iye tí kí ẹ náà bá ń tà tí mo lè lọ yọwọ́ mi bẹ̀ láàtà o àkọọ́lẹ̀ ọdẹ wà lórí èyí náà tí wọ́n torí ìlú tá a wá wà àwọn ọmọ àyà tí wọ́n jẹ́ lọ́yà tí wọ́n jẹ́ lẹ́gà kí wọ́n wítẹ̀sì ẹ̀ kí wọ́n tọwọ́ bọ̀ torí àkọọ́lẹ̀ ǹgbàǹgbà mi ẹlòmíì kan wò ní kò tẹ̀kẹ̀ sírọ̀ gbọ́ngbà tó bá fi òkè mọ́tò yóò bá ẹ̀tọ́ bá fẹ́ ra mọ́tò àní mọ́tò specification bá yíò bóyá ìgbà tó fi ra 1.5 ẹ̀dẹ̀ nítọ̀ ẹ̀tọ́ bá ní 900 naira kókó wa àátà ò wọ́n sọ pé mọ́tò rẹ̀ fẹ́ tàbí kí mọ́tò rẹ̀ kó wá náà bá ti kó wá àátà rẹ̀ tó tí ẹ bá yìí sufficient pẹ̀lú gbogbo ojú ọ̀nà láàgbà yẹjú àwọn nǹkan wọ̀nyí. Ṣé ìdáhùn gbàtí ìgésùkòtò ìṣekiri ṣé òun nìkan ni ṣeré àlàkalẹ̀ rárá òfin gan ní jẹ́ ká jẹ́ mùsùlùmí sáà bá lò ó bá ṣe wọn ṣègbè lára wa náà tó ti rí wa inú òjíṣẹ́ mẹ́fà àfúlà ní àǹkan lọ́wọ́ yahoo ó lọ́ hàlẹ̀ mọ́ òjíṣẹ́ mẹ́fà àfúlà

ìgbà àtàwọn ọmọ ìyákan dẹmọ́ adẹmọ́ kéwú láàbùjá tó awáka ṣẹ́rù rẹ́bì sọ́lì kíké ka òtẹ́yìn um, uh, rọ́mọ̀ wọ́n tàbí àdìsàn gbàbí àdìsàn náà bí ó ṣe wáyé ọgbà tó ń sọ ọwá ní uh, láti ọmọ invitation náà wípé wọ́n mú àwọn uh, ṣùrùtù ẹ̀wà so

istinbat ló ṣe ọ̀kẹ̀gbẹ̀ dáwà láyé látàkùtù لا tí wọ́n wò ní ṣọ́ọ̀tẹ̀ pé kò sún lè ní iṣẹ́ àwọn afá alájẹ́ ìṣẹ̀lẹ̀ mọ́ rí báyìí àwọn bọ́ọ̀tì tí wọ́n bá rí báyìí gan náà yóò fẹ́ kú sí báyìí because nísìn ó gbèsè ní mọ́sídìí bí tí gbogbo ara mọ́sídìí bá yá lọ ó lè gbọ́ bùkátà yìí òmí lè má gbọ́ bùkátà yìí but ẹlòmíì nínú open invitation tó ṣe yẹn ó ti há sí lábẹ́ wípé ẹni tí ò bá ráàyè mo yọ̀ǹda ẹni tí wọ́n wò ní. ìlọ́kùnrin ọ̀kan nínú àwọn ẹ̀yà wa ìyá tó gba àbọ̀ àìṣàtọ̀ wọ́n jáde láyé ní èyí so in twenty minutes time inshallah wọ́n ní wọ́n ó gbé wọn wá láti wá kí ọ̀n sílá so ká dákun ká tẹ̀sẹ̀ díẹ̀ láti witness jẹ̀nàzà wọn kọba adẹ́dà kọba àforíjì wọn ọlọ́rẹ̀ kọjẹ́jọ́ jìnà síra wọn. ẹlẹ́kejì sà ọmọ òrukàn tó yẹ pé bàbá ẹ̀ sílẹ̀ tó wà comfortable ṣé ó pọn dandan kéèyàn ṣé ìjọba wà tó kọ́ ní pé kéèyàn tún máa ṣàánú rẹ̀ ànínú owó tó sílẹ̀ ni wọ́n máa tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ń tọ́jú ẹ̀ bọ̀dá àwọn káwọn rò pé àwọn ọ̀rẹ́ bàbá ń pé káwọn sì máa ẹ̀ fún láti fi pé Ìgbàlágbà ìmójútọ́ mọ̀ òru àwọn tí wọ́n léyẹ̀ lè máa fàmára náà ọkàn lè má jẹ́ financial but fífà mára ṣíṣe dáadáa sí torí wípé tóbi rẹ̀ bá wà láyé ni wọ́n ṣe fàmára but kí nǹkan ọ̀rọ̀ bàtà epo ti ní ó lè má ní ìdílé but èyí tó lè pọn dandan ní pé ìfàmára ṣíṣe dáadáa sí nígbà míì tó yẹ pé ó lè jowó lọ ẹlẹ́kẹtàtà ọkọ tó yẹ pé òun kò nídìí zaka kò nídìí zaka náà then ìyàwó ó máa ń ná lórí ìyàwó ìyàwó náà ò kìí pé ìyàwó ní bọ̀ kìí pé ó ní ọkọ máa ń ná lórí náà so ẹnìkan wọ́n fẹ́ fún ní zaka ta ló fẹ́ fún zaka ìyàwó tó máa sọ pé òun òrùkó lẹ́tọ̀ọ́ sí i torí pé òun rò pé ìgbésẹ̀ kò nígbàgbọ́ tọ́kọ́ gbogbo tó bá ní ìjọba wọn sábà àti ìkà tó bá ní kàfà. so ṣé ìyàwó yẹn ṣé ẹni tí ó lè gba zàká lọ́wọ́ ẹnìyẹn ni bẹ́ẹ̀ ni ó lè gbà kọ́ fẹ́ lómi. ok no ó tẹ̀lé ó lè ọkọ ní kó tọ́ka pé kó sọ fún kó fún lágbádá. ìyẹn náà ìyẹn náà ó tẹ̀lé. yóò gbà ládá. ìyàwó yẹn ó gbà ládá. ok now ìdí lásán àbá torí pé kí ni mo sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ so uh, àwọn ọmọ ìyá kan bá fẹ́ bá dá sọ̀rọ̀ gbàgbé náà so uh, actually nǹkan tí a ní kó ṣe náà ọ̀sẹ̀ bàbá ní kó ṣe alhamdulillah but later àwọn arẹ pé ó rà pé àgbà ìgbìmọ̀ fẹ́ wọ́ọ̀kì wọn torí àwọn kankan ti di kọ́mọ̀ kọ́mọ̀ àwọn òkú bẹ́ẹ̀ ṣe àrí change Uh, òfin àwọn olórí ìṣù ìbáyìí torí pé ọkọ náà alìkẹ́ǹdẹ̀ náà ọkọ náà abárí pé suggestion ọ̀rẹ́ tẹ́tẹ́ sọ pé kọ́ ṣe ọkọ̀ bọ̀bà ṣe mọ́ ó lè jẹ́ pé ó lóun táwa ní rẹ̀ nísìnyí ọkọ fẹ́ take advantage position ṣẹ̀rí àyẹn ni kìí ṣe yí pé ó gbàgbọ́ tàbó gbà àwọn obìnrin wa natural ẹ̀jẹ̀ ti wà àṣejù máa ń pọ̀ èyí tó bá lóun fẹ́ tẹ̀lé nǹkan kan ó lè kọjá àrà lórí rẹ̀ lóbi wípé hmm, ráìtì wo ló ní láti jáde without àṣẹ ọkọ ẹ̀ fún two good years kì wá ṣe nǹkan ọkọ wa rí àwíjàre lórí rẹ̀ látara pé kí n kò mọ títọ́ wa o ó dẹ̀ fún wọn ní owó oúnjẹ àtọmọ every month tó ti ní bá wọ́n á òkè padà síbẹ̀ ìwọ ọkọ̀ náà wá ń sọ pé tó padà lóòótọ́ o ṣùgbọ́n mi ìnáwó sójú bíbò ṣíjú torí tó túmọ̀ sí ni pé ẹnìkan ló bò ẹ́ lójú láti tàn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣíjú mi ní bá ojú bíbò mi ìdẹ̀ ní gbàǹkan bá gbàǹkan nínú àwọn nǹkan tí ṣe ìrí àti ìyàwó ní amáìtì láti béèrè fún kólóhùn relationship yìí kò lè work fún mi tí ò bá fún ní kólóhùn yẹn ó lè lọ sí ṣẹlakọtù ẹ níta bá fà nípìnlẹ̀ ní wípé jíjáde tó jáde yẹn ò ní ò ní evidence kankan fún whatsoever àwọn kan yí dẹ̀ ti láwùjáre lẹ́ lórí látara pínpín every month ó ń ṣe ẹ̀tọ́ rẹ̀ but nísìn wọ́n wá fẹ́ lo ṣẹ̀ríà láti pè é wọlé láti ṣe anything tó ń bá tó bá wọn pẹ̀lú ẹ̀ kì í ṣe olódà. sísè wọn ń béèrè pé yàtọ̀ sí pé ó ní kò ń ṣíjú àwọn ṣì wà lórí ẹ̀hún òun sọ pé òun ò ní ṣíjú. ó tún ó sọ pé ó máa ń kó ń pa irọ́ tó dẹ̀ gbọ́dọ̀ òun gbọ́dọ̀ parọ́ yẹn ó máa ń sọ ọ̀dẹ́ máa ń sọ pé òun gbọ́dọ̀ pé ó sọ pé òun gbọ́dọ̀ pé yín mọ́ gbọ́dọ̀ pé anybody mọ́ bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ pé anybody mọ́ tó ìyá ọ̀gá ilé ilé ọ̀fẹ́ ìtakù rẹ̀ kó bí jẹ́ pé ipá rẹ̀ ọkà tán kò òun tó bá wù lòun ó ṣe pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ni ìjẹ́ pẹ̀lú àwọn conditions kan tó máa ń tún sọ pé máa mú wa fi máa yá. tó bá ní kó òun lè continue kó seek fún dissolution normally of ìṣẹ̀rẹ̀ because gbogbo tí yàn bá fẹ́ ṣe téyàn ò bá ti tẹ̀lé òfin ọlọ́run ọba láti ṣe yóò jẹ́ ìrọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n gbogbo bó ṣe lè wù kó nira tó tọ́sà ń tẹ̀lé òfin ọlọ́run ọba relief ni ó jẹ fún kò bá yá ọlọ́run ọ̀rọ̀ o tí gbẹ́sẹ̀nu question mi ṣe ọkọ lè máa sọ fún ìyàwó ẹ̀ pé mo ti rẹ́dí láti fẹ́ ìyàwó pé wọ́n kàn ṣe rẹ́dí àwọn àjà pé mo ti rẹ́dí láti fẹ́ ìyàwó ní ilẹ̀ ẹ̀jẹ̀ méjì kí àwọn máa sọ pé tó bá ti fẹ́ ìyàwó lé báyìí máa fi ẹ̀rẹ̀ fún kálukú máa lọ hmm. ìjà kìtà tó àwọn aṣíwájú wa gan-an náà wọn ò dé abẹ́lẹ̀ ìdàgbé àwọn kìsìn òmíì lè gbà شافي وعريس قمتان لما close wọ́n tàn ń ṣe dáadáa ní lóyìn ọkọ̀ kan sọ ibi alhamdulillah ìkẹ́ ọlọ́run bá ló jẹ́ fún àwọn circumstances báyìí wọ́n wà pọ̀wọ́ ọ̀wọ́ pọ̀ tó bá ń fi wípé tó bá ń sọ̀rọ̀ olóhùn ò lè gbà mọ́ àwọn ẹgbẹ́ torí kó jẹ́ ìjà sí tàbí wá mọ́ sí yẹn bú eré tẹ́sí àwọn òògùn kò mú ní mọ́ ní rẹ̀ mọ́tò ìwọ ẹ ọ̀dọ̀ ara panumọ́ ọmọ ó ti sọ bó ṣe rí lára òun fún ẹ ìyẹn ni wàá wá ṣiṣẹ́ lé lórí wàá tí ó bá dé tó fi ń dìlù pé òun ọ̀fẹ́ yìí wàá try láti mú yẹn kó tó gbé mi lò lákòókò mẹ́rin ìgbésẹ̀ èèyàn ní. Now, um, ìkan àwọn tó sàlẹ̀ rẹ̀ pé ǹjẹ́ obìnrin ó lè fi àwọn nǹkan ṣe ọ̀ṣọ́ sí irun orí rẹ̀ ṣe ṣẹ̀rí àwọ̀ takò bóyá bí àwọn bíi tó máa ń fi sí rìn. Ah, n tó takò náà lọ òjíṣẹ́ náà sọ́lá tó wá nínú Sahih bìtẹ̀kìrì tó fi rè rọmọ òṣìṣẹ́ láti àṣìlá ń kìlọ̀ wípé kóbìnrin ó lẹ anything má irun rẹ̀ anything èyí tí náà tù wá lórí rẹ̀ ni ó fi jẹ́ pé gbogbo ọ̀ṣọ́ tí obìnrin ọba ṣe kọ́ mọ́ gbàdébẹ̀ náà. Ìlọ́kùnlọ́kùn. Náà, àfikún síbẹ̀rẹ̀ tí Abúmáyà bẹ̀rẹ̀ sá. Náà. Ǹjẹ́ ọkùnrin ó ní ẹ̀tọ́ nígbà kankan láti sọ fún ìyàwó rẹ̀ kí ó má fi ọ̀rọ̀ lọ àwọn àfáà á kọ̀ lẹ́tọ̀ ní ìgbà tó ń sọ yí pé kò sí tọkàn náà ọba àtòjíṣẹ́ rẹ̀ tẹ̀ra sílà nínú ọ̀rọ̀ ẹnu àti tó bá rí i pé àwọn àfáà yẹn ń ṣe ìfẹ́ ẹnu. Sara, kìí sáré pé ilẹ̀kẹ̀ kásò lẹ̀kẹ̀ máa ń pè sàrẹ̀ tí wọ́n léèrè gangan náà eh, wọ́n ní ká máa wà ní tí jọ̀nàzà ẹ̀ jọ̀nàzà ìyá wa tí wọ́n gbé bọ̀ kájọ ká mọ́sùn kọ́lá wà لك بارك الله فيك وبارك الله